الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وصناه ضامنون لما غابوا عليه عملوه بأجر أو بغير أجر أني lẹ́yìn ìgbà tí a fẹ́ ní tíra ti ṣàlàyé fún wa nípa apá kan nínú àwọn òfin àti ìdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú yíyá nǹkan lò sanwó ẹ̀ ǹjẹ́ ti ń dá yálò. táǹtì ń sanwó yíyálò rẹ̀ yìí bí ẹṣin bíi kete bíi ràkúnmí àbí mọ́tò àbí alùpùpù mashin àbí kẹ̀kẹ́ tá ń fẹ̀jẹ̀ wà tí ọ̀kan nínú àwọn nǹkan bá ta kú àbí ìtọ́jábẹ̀mí nínú rẹ̀ bá kú afa sàlàyé fún wa pé ẹni tó sanwó yíháyà rẹ̀ yíháyà tó kò ní wá sópin látàrí ikú tí nǹkan tó háyà yẹn kú òpin dáwà ń bẹ kò ju pé kí ẹni tó háyà nǹkan yẹn fún ó gbé ẹranko míì wá dípò tàlákọ̀ọ́kọ́ tó kú ó gbé mẹṣíìnì míì dípò tàlákọ̀ọ́kọ́ tó takú ó gbé mọ́tò míì fún un dípò mọ́tò alákọ̀ọ́kọ́ tọ̀tàkù. bákan náà abáàsì tún ti ṣàlàyé fún wa pẹ́ni tó háyà nǹkan ọ̀rẹ́ǹtì rẹ̀ tó bá ṣe kó nǹkan fúnra ara rẹ̀ ló bá kú ńkọ́ kò sí tó ṣe létọ́ rẹ́ǹtì kò sì sí tó ṣe mọ́tò tó háyà kò sì sí tó ṣe mọ́ṣíìnì kò sí ní tó ṣe ẹranko tó gbà láti kùn lọ síbi kan ṣùgbọ́n gángan ló kù àbáàtú ti ṣàlàyé fún wa pé ikú ẹni tó háyà nǹkan kò bá àjọṣepọ̀ tí ń bẹ láàrin rẹ̀ àtẹni tó háyà nǹkan fún jẹ́ èyí láti jọ tọ́ọ̀bọ̀ nǹkan kò sí ìjọ́kọ̀ wà ń bẹ̀ ní pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí ó jogún rẹ̀ àwọn ni wọ́n jogún àǹfààní yìí ọtọ́ sí wọn káwọn náà gbé ntọ́ háyà yẹn káwọn náà tún gbé háyà fẹ́lómi lọ́nà tó ṣe kówó tó san òfin ní rà wọ́n fi rí owó yẹn gbà padà lọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n ẹ̀tọ́ rẹ̀ ọ̀bàjẹ́ látàrí ikú tó kú orípẹ́tọ́ rẹ̀ ni ó sì ti sanwó ẹ̀ àní tìtorí rẹ̀ gbà kú lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn eléyìí afáwa bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa nípa nǹkan míì eléyìí tó ṣe pé náà tún ní ṣe pẹ̀lú alìjọ́rọ̀ láti mọ̀ yí pé alìjọ́rọ̀ aqdu manfa'atin bi'iwa ọ̀nà ni àjọṣepọ̀ eléyìí tó wáyé nípa àti jàǹfààní ẹnìkan láti jàǹfààní kankan sanwó ẹ̀ àwọn ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí àwọn télọ̀ àwọn ẹni tó ń hun aṣọ àbí àwọn alágbẹ̀dẹ àbí ẹni tó ń ṣe bàtà tó ń tún bàtà ṣe àbálá aago àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sí ọwọ́ táwọn èèyàn máa ṣe ọ̀nà tí àwọn náà gba àwọn báàbù yìí ó ní wípé a ti gbà wọ́n aháyà àǹfààní sí ọwọ́ tí wọ́n mà lórí pàṣánwó rẹ̀ fún wa àwọn agbáṣọ fún télọ̀ lápẹjúwe télọ̀ tá a gbé aṣọ fún anikọ́ bá wa rán a wá gbà sọ fún pé kọ́ bá wa rán rìpọ́tù títí ló mú wa abájá sí pé wọ́n ti jí aṣọ mọ́ lọ́wọ́. ọjà sí wípé iná jó ṣọ́ọ̀bù òun aṣọ yìí sì ń bẹ nínú. No e tí bákan náà ẹni tó ń ṣe yín gbé nínú àwọn tó lè jí kó oníbàtà oníbàtà gbé ibi tó ń nfẹ́ máa mú bọ ní àtàbá ní kó ọ̀rọ̀ ra mú wọ́n ti jí gbé ṣé gbogbo ntí ọ̀kọ̀ọ̀kan nínú irú àwọn èèyàn yìí bá sọ náà lágbàgbọ́ bí wọ́n ní gbogbo àwọn ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ báyìí ضامنون لما غابوا عليه wọ́n dáhùn fún gbogbo ntọ́ba bọ́ ntọ́ba sọnù lọ́wọ́ wọn wọ́n dáhùn fún lópin ìgbà tó bá ṣe pé àwọn ni wọ́n mọ bó ṣe sọnù àwọn òsín bẹ̀ náà. yẹ́sẹ̀ pé ilé wa láti ni wọ́n wá rán sọ̀rùn náà wá jí lọ gbé mọ́ lọ́wọ́ nílé wa yẹ́sẹ̀ ilé wa láti ni wọ́n á tún bàtà ṣe làbá wá bàtà làbá rí má ilé wa káàtì ni wọ́n á tún aago ṣe làgò fi pòórá ọ̀dọ́ rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ ńlọ ní nǹkan yẹn ti pòórá ó ṣeéṣe kọjá pé pòórá ó sì ṣeéṣe kọjá pé ọfẹ jí gbé ìdí inú tó fi jẹ́kí lábẹ́ òfin ọlọ́run gbogbo ńjẹ́ máa gbé fún ọ tó ní í ṣe pẹ̀lú sí ọwọ́ rẹ tí nǹkan yẹn bá fi lè sọnù ọ̀sàwẹ̀ mọ́tò ni wọ́n gbé fún mẹ́kù kọ́ máa tún ṣe ó sì páàkì ẹ̀ títí ń ṣiṣẹ́ bíi tí máa páàkì mọ́tò sí bí àtìlẹ̀ má ọba wa mọ́tò ọwọ́ àti ọlọ́wọ́ ràn ya yọ sàwọ́ mọ́tò. bẹ́ẹ̀ ni èèyàn ṣe rí wáyà wọ́n á gbé mọ́tò fún ẹ wọ́n ní kó bá àwọn yẹ wáyà mọ́tò yìí wò fi bátìrì lẹ́nu mọ́tò àwọn kan wá dé àwọn bátìrì yẹn gbà tí wọ́n ti lọ wọ́n wá sí bọ́nẹ́ẹ̀tì wọ́n gbé bátìrì lọ ọlọ́run ràn ọ́ lọ onídìí ká máa ṣe ẹrújọ́ ká máa pariwo ọlọ́run ràn ọ́ lọ́wọ́ òkú ọ̀sán òfolówó ni. wáìpà rẹ̀ làwọn kankan lọ ọlọ́run ràn ọ́ lọ. táyà wọn ti ẹ̀kú lọ wọ́n èsì ṣiṣẹ́ táyà àmọ́ wọn wọ́n gbé mọ́tò fún ọlọ́run ràn torí pé ọwọ́ rẹ̀ lọ́wọ́ à ohunkóhun tó bá wá ṣe ń tán gbé sí ọlọ́dọ̀ yẹn ọ̀dà kù. fìlà ni wọ́n máa fọ̀ wọ́n á kó fìlà fún ọ wọ́n ní ọba wọn fọ̀ a sì rí i pé fìlà yìí o fìlà tuntun ni wọ́n o kò tí ì ní fífọ̀ lára tẹ́lẹ̀ o ọwọ́ àfọ̀ ọfọ̀ ó fi sá bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ o ọfọ̀ láfọ̀ bò gbogbo àlùbáríkà ara rẹ̀ lọ́fọ̀dà yọ sanwó ẹ̀ ó ní wàláyé ọṣẹ táwọn máa ń lò náà ló ń lò ṣùgbọ́n sẹ́yìn wọn mọ bó ṣe wáá yarí mọ̀ lọ tó fi wáá di pé ó ń bò nǹkan ọlọ́run ọlọ́wọ́ ọ̀sánwó ẹ̀ ẹ sáfìlà fìlàsì máa jọra wọn ẹnìkan bá dé ẹ bá kó fìlà ń fìlà fún un gbàtí wọn wá dé wọn wá fi tiẹ̀ lọ ìwọ sì ń fura dáadáa pé à eléyìí ṣe fìlà nígbà wọn ti pàṣẹṣe kó tiẹ̀ lọ wọn náà kò burú kíkọ ọmọ kó tiwọn náà lọ rárá o kò sí ní tọjọ bẹ́ẹ̀ tó láti á sí ọsànwó ẹ náà kò sí gbogbo kò sí àǹdọ́gbọ́n sí gbogbo pé kíníkà Yorùbá lẹ́bù ọmọ ìyá lẹ́bù kò sí ní tafẹ́fẹ́ lé ẹ̀sìn ṣẹ̀rí alẹ́bù gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé handset ni wọ́n ń tún ṣe handset ló ń tún ṣe òdìdé kó ń ṣọ́ọ̀bù àwọn kan bá sì ka gbogbo ẹ̀ ńlẹ̀ wọ́n dànù àpamọ́wọ́ òde ọ̀bá handset mọ́ ẹnìkan ní kíní kan blackberry ní handset òun two hundred thousand ló ń ṣe rà. ẹbí ń gbé nǹkan ọlọ́ọ̀ràn lọ ọ̀sánwó ẹ̀ ti fi lé ọ lọ́wọ́ wọn lọ gbà á pẹ̀lú wípé ọ sọ ó tún ṣe títí tó nìkan tó fi gba nǹkan rẹ̀ lọ́ba wá ṣẹlẹ̀ lọ́ba wá ṣẹlẹ̀ wípé nǹkan kan gbé fún ẹ báyà nìkan jí nǹkan gbé lára ẹ̀ àbó nǹkan gbogbo ẹ̀ àti ẹ̀rí má táwa lọ́ọ́ dàn fún ti wá dàn fún ó ti ra aago padà fáláago ọ̀rọ̀ àfìlà padà fónífìlà ọ̀rọ̀ amọ́tò padà fónímọ́tò ọ̀rọ̀ ansẹ̀t padà fálánsẹ̀t tó wọ́n á fẹ́ gba nǹkan wọn tí wọ́n gbé fún ọ tó sọnù lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ gba omi padà ọ̀wá ni owó sẹ́ẹ̀tì ẹ̀ náà ń kọ́ afáàní. ولا أجرة لهم فيما عملوه في بيوتهم أو حوانيتهم gbogbo nǹkan yẹn ilé rẹ ló ti ló ń túnṣe tó fi sọ ibi iṣẹ́ rẹ ló ti ló ń túnṣe tó fi sọ kò sí kọ́bọ̀ tó bà lówó sẹ òní gba kọ́bọ̀ lówó sẹ òfò rẹ di mélòó ó di méjì dúró súnmọ́ kẹtẹkù náà ló ti tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀rí pẹ̀lú ìdíwò láti fi fún lówó lórí pé ó jíire fún gbowó sẹ́wọ̀n pé kò sọ́sẹ́ tí yàrá fi fọnù tẹnu òní rùn ìdí nù tí sẹ́dẹ̀ àfisọ̀pọ̀ ọ̀sán wẹ̀ tó máa ń sẹ́ wàhálà ìtàlá ìtàlá wàhálà àgbà ìbúra rẹ̀ gbọ́ ṣùgbọ́n lè yọ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ owó ni lábẹ́ sẹ́ríà ọ̀kẹ́lẹ̀ kan máa búra báwọn ká sì gbọ́ gbọ́ báwọn ọ̀rọ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọlọ́run ọlọ kó sanwó padà fún lówó ni ó sì lówó sẹ́kàn tó gbà. ọ̀dà tó bá dé pé níta gbé fún tó sọnù yìí báyìí láti pìlẹ̀ gan kò lóun gbowó sẹ́. ìròyìn ìròyìn wa ní wàá bá tún agbóṣe tuntun máa gbowó wọ́n bá sì làgó sọnù. ṣé ẹ̀yin náà lè pé ọ̀ọ́ra padà sẹ́wọ̀n pé kò ní gbowó sẹ́wọ̀n sẹ́yìn náà lè pe ọ̀rọ̀ apanẹ̀mí ọ̀làrò àròyé kan gbọ́ lẹ́nu ẹ̀ àbẹ́sọ̀ kútọ́ wọ́n ti jẹ́ pé ọ̀fẹ́ náà ló kúkú fẹ́ ṣe tẹ́lẹ̀ náà èyí lẹ́yìn tí yọ ọ̀rọ̀ apanẹ̀ àkóso tọ́kàn wa ọ̀fẹ́ kiri olóòmọ tó ṣe òun tó fi fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ sá tó ní ìsinyìí báyìí yọ ọ̀rọ̀ apadà pọ̀lùpẹ́ fúra kì pé ara alẹ́ price pé ìgbà tó jẹ́ ara alẹ́ òun ní gbowó ẹ̀hẹ́n sẹ́mi abájọ tó olóòní gbowó <laughs> so nítorí ẹ yọ ra padà ọ̀rọ̀ pé ní gbowó ọ̀sẹ̀lẹ̀ yọ ra padà kátó wá pé tó bá lò wọ́n gbowó eléyìí iná nídájọ́ àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àwọn tí ń ṣe abubakar umar uthman ali radiyallahu ta'ala anhum jami'a. ìgbà táwọn sàbí wá serú ìdájọ́ yìí ẹnìkan kan takò wọn nù àwọn sàbí. pé gbogbo ń tó ní sí ọwọ́ tó bá fi lè sọnù lọ́dọ̀ rẹ̀ òun ní ọ̀dà fún. àròyé kan ò sí àwáwí kan ò sì wúlò ẹnìkan ọ̀tàkùn wọn nínú àwọn sàbí. fa kana dhalika ijma'a eléyìí di alẹ́jùmá alẹ́jùmá náà ni ìtìfáàkù mujtahidi ummati muhammadin sallallahu alayhi wa alihi wa sallam fi ayi casrin min alcusuri bacda wafaatihi cala xukmin sharci ìdáàgbé ni ìjùmọ̀ nìyẹn àwọn onígbìyànjú àwọn olùmọ̀ńlá. nínú ìjọ anabi sallallahu alayhi wa sallam ní ìgbà yòówù ti ìkú anabi ni wọ́n bá jọ kò lé lórí lórí ìdájọ́ ṣẹ̀ríà kan táàrí inú alukur'an táàrí inú kò lé lórí pé tá a máa fún ni eléyìí máa ń pè ní ti pa. ṣùgbọ́n wọ́n ní ní àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin sọ ẹnì kan sì takò wọn lọ́ba di ìjùmọ̀ ṣé wọn takò yẹn àtẹnì kan ti sọ̀rọ̀ tí gbogbo aráyé ọ̀takò sọ wá di ìjùmọ̀ àwọn yẹn eléyìí wọ́n ń pè ní ìjùmọ̀ ọ̀hún sòpòtì ìjùmọ̀ ọ̀hún sòpòtì ẹni pé ọ̀hún dídákẹ́ àìtakò wọn ò túmọ̀ sí pé wọ́n fara mọ́ bó tilẹ̀ jẹ́ pé aṣọ ìpè láyé ń sọ̀bù ìlà sákìtì ńkọ́wò ẹni tó bá dákẹ́ wọn ìpọ́ sọ̀rọ̀ ẹni tó bá dákẹ́ wọn ìpọ́ sọ̀rọ̀ ẹni méjì ń bora wọn wọn yájú sora wọn wọn á ní wọn náà ń bẹ́ńbẹ́ nígbà tá ń wọn wọn bá ní wọn lọ pè ọ wá nígbà tó dé etí wọn máa sọ fún wa ni pé ah wọn búra wọn kí ni wọn á tóbi ṣe èyí kankan wọn kàn wò wọn ara ni ẹ torí pé a kì í dákẹ́ ká sì sọ èyí lè máa wò bọ̀ wọn lọ dára èmi ò kankan kí á ní wọn ni mo ṣe káfíńtì ká lọ pè mí wá ẹnu rẹ ọmọ wí bẹ́ẹ̀ nítorí pé ọ sọ̀rọ̀ tọ eléyìí túmọ̀ sí wípé ẹni tó bá dákẹ́ wọn kì í sọ pọ́ sọ̀rọ̀ bóyá lásìkò wá sọ pé ńgbà tí wọ́n ti takò wọ́n àwọn náà fara mọ́ ni. wọ́n á ní ìdí tá a fi sọ wípé táwọn olùmọ̀ kan máa sọ̀rọ̀ táwọn olùmọ̀ yòókù sì dákẹ́ àwọn ẹni dákẹ́ fara táwọn ẹni sọ̀rọ̀ sọ ní òjò wọn sọ̀rọ̀ nítorí wípé as-sukutu fi ma'radil bayani bayan wọ́n ní ká dákẹ́ níbi tó ti yẹ ká sọ̀rọ̀ àlàyé lónàá pàápàá jùlọ olùmọ̀lá àwọn ẹni tó dákẹ́ ọ yẹsẹ aláìmọ̀kan ni wọ́n ti wọ̀ mọ́tọ́ ẹ káwọn sọ nítorí ti mú kí wọ́n olùmọ̀ dákẹ́ níbi tó ti ẹ̀kọ́ sọ̀rọ̀ ó túbọ̀ sí pọ̀ farama ti lọ́nu àyàfi tó bá yẹ pé nìkan bẹ́ẹ̀ tẹ́rù rẹ̀ ń bọ̀ ó sì ní láti sọ jáde at least tó bá jáde kí ó mọ̀ pé mo lọ́rọ̀ ìbẹ̀rù lágbájá ni òjò sọ̀rọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ò yọ sọ ntọ́mọ sí bófin ọlọ́run la fẹ́ sọ gbàtí èsì pé ọ̀rọ̀ bàbá alágbádá àbọ̀rọ̀ ilé alágbádá la fẹ́ sọ òfin ọlọ́run la fẹ́ sọ gbogbo wa sì dọ́dọ́ gba ń bẹ̀ kí ló à ń bẹ̀rù. ó tilẹ̀ jẹ́ pé irú rẹ̀ ti ṣẹlẹ̀ láyé àwọn sàhábà à ń pè kíní kan ní àlàáwùlù àlàáwùlù nínú bí wọ́n ṣe ń pín ogún òun náà nìkan jẹ́ pé owó táwọn ẹni tí ó jogún tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ó ti pọ̀ ju owó tó kù fílẹ̀ lọ. owó táwọn ẹni tí ó jogún lẹ́tọ̀ọ́ sí ó ti pọ̀ ẹni tó kù fílẹ̀ lọ. lápèjúwe káíkókù tó kú yẹn obìnrin ni ó fi ọkọ rẹ̀ sílẹ̀. Si obìnrin yẹn ó fi ọkọ sílẹ̀ ó tún fi ọmọ ìyá rẹ̀ lóbìnrin sílẹ̀ ọmọ ìyá rẹ̀ lóbìnrin yìí wọ́n jọjọ ọmọ ìyá kan náà bàbá kan náà eléyìí ń pè ní ukhtun shaqiqa ó tún wá fi hàn kẹta lẹ̀ òun náà tún jẹ́ ọmọ ìyá à ń pèlè yẹn nìkan ni ọ̀tọ́n lè ab ọfọkọ sílẹ̀ ọfọ máa yá tó yẹ pé ìyá àti bàbá lọ́jọ́ dà wọ́n pọ̀ lóbìnrin ó fi sílẹ̀ ó tún wá fọmọ ìyá kan sílẹ̀ tẹ́kí bàbá nìkan lọ́jọ́ dà wọ́n pọ̀ owó tó sì fi ilẹ̀ sáyé táwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ìfẹ́ jogún owó yẹn ọjẹ báàkì owó yẹn ní three hundred thousand naira pé náà ló kú fi sílẹ̀ ajẹ́ pé obìnrin tó kú yẹn kọ̀ lọ́mọ kọ̀ fọ́mọ sílẹ̀ sáyé àmọ́ ti lọ́kọ kó tó kú ẹ̀sìn mọ̀kí lábẹ́ òfin ọlọ́run tí ẹnìkan bá kú tó fọkọ sílẹ̀ tí ò fọmọ sílẹ̀ ìdajì tóbìnrin yẹn fi sílẹ̀ sáyé lọ́kọ rẹ̀ ọgbà ajẹkọkọ yọ gba ìdajì owó yìí ọmọ ẹ̀yà lóbìnrin tó ṣe pé ìyá àti bàbá lọ́jọ́ dà wọ́n pọ̀ ìgbà tí o ti sọ́ma kò sì sí bàbá sí bàbá fún arábìnrin tó kú ọmọ ìyá rẹ̀ lóbìnrin tí ìyá àti bàbá jọ dà wọ́n pọ̀ ọlọ́run tó ní kẹ́ fóònù náà ní ìdajì ìdajì dúkìá yẹn tí ìdajì bá kún ìdajì owó tán àbí ọ̀tàn owó ti tán ṣùgbọ́n ẹnìkan tó ṣẹ́kù ẹni tó ṣẹ́kù yẹn ńlọ́mọ ìyá rẹ̀ lóbìnrin tí bàbá jọ dà wọ́n pọ̀ bàbá nìkan kò sẹ́nìkan tó lè ti dànù nínú ọ̀rọ̀ ìtọ́wà ńlẹ̀ yìí kò sẹ́ni tó lè ti dànù kọ́mọ́jogún nínú àwọn ìtọ́wà ńbí. lábẹ́ òfin ọlọ́run tọ́mọ ìyábìnrin bá wá tọ́jọ́ máa yá àti bàbá fẹ́ni tó kú òun ti gbàdájì àtúwọ́n arọ́ máa yá lóbìnrin míì tọ́kí bàbá lásán lọ́jọ́ pa wọ́n pọ̀ mo rò pé ń yé wa gbàtí bàbá lásán tó pa wọn pẹ̀lú ẹni pé ní yorùbá lẹ́bù ọmọ bàkán rẹ̀ ọmọ akínníkan rẹ̀ àwọn ọ̀tá nù ọ̀tá làwọn kà wọ́n kún onífẹ́ rí mi wọn látàn àwọn ọlọ́run sọ pé wọ́n tún jogún yín o tẹ́ǹtara ń jẹ́ tẹ́gbẹ́ wọn máa sọ̀tá wọn máa dìtẹ̀ ẹ ọmọ orogún ìyá rẹ̀ ló ń bá sọ̀rẹ́ ẹ bàbá jẹ́ ọmọ orogún ìyá rẹ̀ sí ìsọmọ bàbá rẹ̀ torí ẹ ọlá kí wọ́n jọjọ ọmọ bàbá kan náà ọmọbìnrin yẹn òun jogún ìdákanu dúkìá ọmọ ìyá rẹ̀ tó kú jọjọ bàbá kan náà yìí. ọkọ ti gbàdájì ọmọ ìyá gbọ́dọ̀ ìyá kan náà bàbá kan náà ọ̀nà tó gbàdájì kí ló wá kí ló kù ọmọ bàbá rẹ̀ tó jọjọ sùúrù àtẹkùn lọ́yẹ kó kù ṣùgbọ́n rárá o torí kò sẹ́ni tó lè tẹ nìkan dànù nù wọn torí ẹ̀ á sọ pé owó yìí tá a fẹ́ pín nígbà tí ẹnìkan ti gbàdá kanu mẹ́fà ẹnìkan gbàdá kanu méjì ẹnìkan gbàdá kanu méjì méjì méjì ọwọ́ abẹ́ mẹ́fà ẹjẹ́ àgbẹ̀ gbogbo owó tó fi sílẹ̀ sáyẹ̀ sórí mẹ́fà tọkọ bá gbàdájì nínú mẹ́fà mélòó nù mẹ́ta tọmọ ẹyà rẹ dọdọ jẹ ìyá kan náà bàbá kan náà bá gbàdájì tiẹ̀ náà mélòó náà tún nù mẹ́ta mẹ́ta kú mẹ́ta ó ti di mẹ́fà tówó jẹ o ọmọ bàbá rẹ obìnrin yẹn tó ń jẹ ọmọ bàbá rẹ òun gba ìdá kan nínú mẹ́fà ìdá kan nínú mẹ́fà mélòó nù ẹyọ kan tọ́ba fi mẹ́ta tàbí kún mẹ́ta ó di mẹ́fà tààtún fi kan kún ó di mélòó ó di méje owó tí sì bẹ́lẹ̀ mélòó lò mẹ́fà. iná la fi sọ pé owó táwọn ẹni tí ó jogún pọ̀pọ̀ ju iye owó tí òkú filẹ̀ lọ mẹ́fà ló ń filẹ̀ nítawọn òkú lẹ́tọ̀ọ́ sí àtàwọn ẹni tí ó jogún lẹ́tọ̀ọ́ sí ní ìsìn ó di mélòó ó di méje alákùlẹ̀ hàn eléyìí à ń pè ní bàbá bùlà áwò nínú ìmọ̀ nípa abẹ́nsẹ́ ń pín ogún. ṣé bá a ṣe pín in lápin ni àbá sọ pé ńgbà tọkọ ti gbadájì tọmọ ìyá rẹ tọ́ni jẹ́ ìyá kaná bàbá kaná ti gbadájì ó ti parí nu ẹni tó bá kú kó ṣe sùúrù kó máa lọ kó máa sunkún rẹ lọ. tara kọ̀ọ̀kan yẹn eléyìí ọgbà mẹ́ta eléyìí ọgbà mẹ́ta eléyìí ọgbà kan owó ọwọ́ á ju iye tá a ní lọ iye tá a ń lẹ̀tọ̀ sí ti pọ̀ ju iye tá a ní lọ onídàájọ́ Umar ibn al-Khattab radiyallahu anhu. nínú àwọn tí ń bẹ́ẹ̀ mẹ́ níjọ́ tí Umar ń dájọ́ yìí oná làásì ń lòdò ní nínú bá ṣe ń pín ogún nínú àwọn ẹni tí ń bẹ́ẹ̀ mẹ́ ńjọ́ yẹn oná ni Abdullahi ibn Abbas radiyallahu anhuma kòrótó nígbà tí Umar dájọ́ gbogbo sàbí lọ farama umar wa kú wọ ibn abbas wa ni ọ̀fara mama kílódé tó ọ̀fara mama gbàtí umar wà láyé tó dájọ́ kílódé tó ọ̀tá kù ó a ah, kana rajulan muhaban fahibtu a ah, ó ní ẹrù lára ẹrù rẹ̀ sì bà mí subhanallah àbójú <laughs> so eléyìí ní ta fẹ́ lò ń bẹ̀ lónìí ọjọ́ ẹni tó lẹ́rù lára ẹrù rẹ̀ bá mi lódodo ni ó ní ẹrù lára torí pé anabi sallallahu alaihi wasallam ọsọ ó ní àṣetáni òtún ẹrù tó lè bá Umar gbọ̀nàkaná níbi tí ìmánì rẹ̀ lágbàdé yàtọ̀ sí ìwọ́n tó yẹ pé ńgbà tó wẹ̀wù wà àtàṣetọ́ni ni ńgbà tó jẹun wà àtàṣetọ́ni ni ńgbà tó wọlé wà àtàṣetọ́ni ni ńgbà tó jáde wà àtàṣetọ́ni ẹ̀yẹ wallahi bọ́pọ̀lọpọ̀ sì rí ni ṣùgbọ́n Umar kì í gbé ẹsẹ̀ lé ọ̀nà kan káṣetánì ọba gbọ̀nà kò fi dà dáṣetánì bá ń sá fún báwọn ṣé lásán ó ní wàláhì ó ní ẹrù lára ẹrù rẹ̀ lọ́wọ́ á bà mí ní òjẹ́ ń takò náà là ń sọ yìí pé ìgbà tó ń sọ pé khulafa'ul arba ìdájọ́ wọn a tó takò wọn nínú àwọn sàábé lọ́ba di ìjùmọ̀ sẹ́yìngbà tí wọ́n takò wọ́n túmọ̀ sí pé wọ́n faramọ́ ni kìí ṣe gbogbo àìsàtakò ló túmọ̀ sí ìfaramọ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀dàbí kẹ́ lọ sọ́dọ̀ ọba àlóyìn ni kọ́rọ̀ kan ṣẹlẹ̀ kọ́ba ọmọ níta lọ́lọ́rọ̀ balùwẹ̀ bàbá nù kọ̀sọ́rọ̀ ta lọ́lọ́rọ̀ <laughs> kálukú ni àánú peter bá ti dá sí náà ni ọ̀dà ọba bá dájọ́ ó lè dáadáa ó lè má dáadáa ọba tún dáa tó tún ní ta lọ́lọ́rọ̀ gbogbo ní a ibi tẹ́ ẹ dá sí náà ni o àti gbọ́ àti gbà ọ́ sẹ́yìn máa pé ọ̀pọ̀lọpọ̀ mùnáfìkì ni ẹ àti gbọ́ àti gbà ọ̀rọ̀ mùnáfìkì ni kí wọ́n tó jáde nú àgbàlá àfihàn lẹ́yìn tí wọ́n fẹnu kura lójú ká sẹ́jọ́ tí bàbá yìí ti dáadáa subhanallah ẹnì kan àgbẹ̀ ẹ̀dá kù ẹ ti gbé wàá yín dé o kí ni wàá wa ẹ ṣe sọ fún wọn bẹ́ẹ̀ à tani jẹ́ gbé náà wojú ẹ. <laughs> so ó túmọ̀ sí pé ìwà munafik ìnìtàyè ìsìn wọ́n á jáde wọ́n á lọ máa fi tàwé ròyìn bàbá alábòsí kò sí dọ́gba kò sí kínní ẹ̀sọ́ ń bẹ̀ wọ́n ní ah no àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká ó kẹ́ ẹ lè kà á lẹ́yìn rẹ̀. <laughs> so irú rẹ̀ náà nù kíní sáwá ni gbogbo èèyàn dákẹ́ wọ́n fara mọ́ ni ọ̀ fara mọ́ ọ tinúbẹ́nu ọ̀tọ̀lẹ́ tí wọ́n mọ sọ́ta torí ẹ̀ńgbà táwọn èèyàn bá ṣàtakò ẹ má kà á kún pé wọ́n fara mọ́ ọ tí ò sọ̀rọ̀ ti ń bẹ́nu rẹ̀ ọ̀pọ̀ tuntun ẹ̀ ń tẹ́ sọ̀rọ̀ lọ. so nítorí ẹ ẹ máa gbìyànjú láti rí pé kálukú sọ ẹ̀sìn mọ́sẹ̀rù bá wọn kí kálukú fífì lọ́nà tí ó fi lè sọ tiẹ̀ jáde tí ò ní sínú pé ń bẹ̀rù eléyìí máa mú kálàáfíà ọ̀jọ̀ba láwùjọ àgẹ́sẹ̀ pé ńgbà tó sọ wọ́n sì la gbọ́ ọ́ akínníọ́ ó tiẹ̀ sọ yàtọ̀ sáwọn kan ọba délé tàdé lọ́wọ́ bá palẹ̀ rẹ̀ mọ́ wọlé lẹ́nu gbọ́rọ̀ àbí so irú eléyìí kò ní jẹ́ káyọ̀ lè máa sọ dódó wọ́n sì ń yin lójú rẹ̀ kó ṣe dáa wọ́n palẹ̀ rẹ̀ mọ́ lọ́nà lásán kó tún sọmọ́ sẹ́ńjọ́ sọmọ́. tòlẹ́ wọn pè ní al-ijma'u sukuti al-ijma'u sukuti kò lágbára tó ìjùmọ́ àtọ́ wáyé látara kí kálukú sọ̀rọ̀ torí gbà tí kálukú bá sọ̀rọ̀ á mọ̀ ń bẹ́ẹ̀ nu kálukú ẹ ọ̀tọ̀ ni tí mo ọ̀tọ̀ ni tí sọ ntọ́ wà nù rẹ̀ ọ̀tọ̀ ntọ́ nsọ jáde ọ̀tọ̀ múnáfíkì lélẹ̀ ọjọ́ bá wọn. wọ́n ní ká sì sọ fún ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ tó ba nǹkan jẹ́ àbí tí nǹkan sọnù lọ́wọ́ rẹ̀ pé kó sanwó ẹ̀ padà eléyìí ló lè jẹ́ ká láàfin ọ̀jọ̀ba láwùjọ eléyìí ló lè jẹ́ ká láàfin ọ̀jọ̀ba láwùjọ wọ́n gbé tẹlifíṣàn kan kó tún ṣe olókòóra wọ́n fún káfíńtà wọ́n lọ́ọ́ fi kan lẹ́ńtù ó ní gbogbo àrímá ó pòórá bóòlù sì pòórá báyẹn ọ̀sánwó e tọ́ba ti mọ̀ fún ọ̀sánwó ẹ̀ yóò mójútó àwọn tọ́ba ti mọ̀ ẹnu láì sọ di láì jókòó nǹkan àwọn èèyàn máa máa ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ tí wọ́n bá ní ṣe sùúrù tó farada ẹlòmíì àdáni gbàtà bá ti mọ̀ lófin gbogbo tó bá sọnù lọ́wọ́ rẹ lẹ́yìn tó o gbé lọ síbi iṣẹ́ rẹ àbílẹ rẹ tẹkẹ bẹ́ẹ̀ ló ti sọnù wà sanwó ẹ àmọ́ tó bá yẹ pé ilé ẹni tó bẹ ọsẹ lọ ti sọnù a kò sówó kankan tó sàn gbogbo ìgbà tí ọba tó dájú pé wọn náà ló tún padà wá jí gbé o oko ṣeéṣe pẹ́ẹ́pẹ́ ní tẹ́ni kọ́ wá tún nǹkan ṣe tó náà ló tún padà wá palẹ̀ rẹ̀ má pé kí ní èjì tóbi jù yóò tóbi jù tí wọ́n ní jì lọ dípò wọn máa gbé lọ tòtọ́ bá dájú kó náà ni tó irú eléyìí yóò sanwó ẹ̀ padà. wọ́n ní torí pé tó bá gbé gbogbo ẹni tá a gbéṣẹ́ fún tó sì sọ fún wa pé nǹkan yẹn sọnù náà lábàá máa gbàgbọ́ àwọn èèyàn bútí òlódodo àwọn olùgbé lẹ́yìn láti fi máa yan àwọn ẹrú ọlọ́run bàjẹ́ lódodo ẹlòmíì wọ́n ti gbé ma lọ́wọ́ ni ìsìnkú parọ́ ṣùgbọ́n tí wọ́n bá sọ òdodo ẹgbẹ́ yẹn mẹ́wàá mi ọ̀ parọ́ tó ìdínà tó fi jẹ́ pé lábẹ́ òfin wọ́n dín ní eléyìí táwọn èèyàn má máa fi yẹn ra wọn jẹ. tó ṣe pé ẹ̀rí ń bẹ lórí bí nǹkan ṣe bàjẹ́ nǹkan wa ọ̀sánwó ẹ̀ kálukú oṣù. ولا ضمان على صاحب الحمام wọ́n ní ẹni tó dálé ìwẹ̀ lẹ̀ alḥàmámù onáà nílé ìwẹ̀ gbogbogbò láyé jọ́n nílé ìwẹ̀ ńlé wọn àwọn kan ní máa ń dá lé ìwẹ̀ lẹ̀ yéésù swimming pool o ilé ìwẹ̀ táàbí kálukú ọ̀wọ̀ yọ lọ wẹ̀ yọ wẹ̀ ara rẹ̀ yọ wẹ̀ ìdọ̀tí ara rẹ̀ dànù tó àwọn èèyàn máa ń dá ilé gbogbogbò lẹ̀ ni wọ́n kọ́ ilé sílé. Si nǹkan yẹn ò sì sí lọ́dọ̀ àwọn lárúbáwá rárá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀dọ̀ àwọn róòm lọ́wà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ilẹ̀ sham ni wọ́n ti ní àwọn iléèwẹ̀ yun tẹ́lẹ̀ kó tó wá di pé wọ́n sí àwọn ilẹ̀ lárúbáwá torí sham gbogbo àwọn síríà bí wọ́n ti ń fa wàhálà ní ìsinmi. Lebanon Palestine àti gbogbo irú àwọn Jordan tó gbogbo àwọn ilé yẹn ara lẹ̀ Rome ni wọ́n kà kún tẹ́lẹ̀ ibẹ̀ ni àwọn irú iléèwẹ̀ ń wà iléèwẹ̀ tó ṣe pé wọ́n fa àgbàlá fún tọ́ba wa wọlé wọ́n wá rí àwọn yàrá kótópókótópókótópókótópó tọ́jẹ́ ti wẹ̀ tí wọ́n bá wọ ọbẹ̀ tí wọ́n máa wẹ̀ bí àwọn iléèwé ẹ ṣe wà kò sí ń tọkọ dínà kẹlòmí ò rí ọ tẹnìkan bá ti wọlé yóò rí ọpọ òun wẹ wọn náà rẹ lómi ẹlòmí náà rẹ lómi ẹlòmí náà rẹ lómi pé wọn wẹ. anabi sallallahu alaihi wasallam nígbà tí ìròyìn báwọn iléèwé ẹ ṣe rí tó dé bá anabi sallallahu alaihi wasallam wọn ṣe léèwọ̀ fún ọkùnrin nínú ìjọ yìí. láti wọrú àwọn iléèwẹ̀ yẹn láì sàn E mára ọ gbọ́dọ̀ wọ àwọn ti máa ibo síbo lọ́jọ́ ọ̀ràn yẹn pé ká sàn tọkùnrin ọba wọrú bẹ̀ ibo síbo ní lárí ti ń bẹ láàrin ìdodo wa sí orunkun wa méjèèjì nítorí bí à ń sàn òní pé ọ rọrùn fún gbogbo ẹni tó bá ti wọbẹ̀ láti rí ẹni tí máa ń wẹ̀. àwọn àtìtórí ipá ń wẹ̀ máa sídìí ilẹ̀ fáráyé wò ìdínú táwọn bisalòlá àṣìlá fi kọ̀ fọkùnrin láti wọbẹ̀ láì jẹ́ pọ́ sànkà mára. ànábi wa ṣe léèwọ̀ pátá porongodo fóbìnrin láti rárá. torí pé obìnrin al-mar'atu kulluha awra obìnrin gbogbo tiẹ̀ ìwòwò ni sábà wọ ọbẹ̀ fún ni kọ́ sásọ máa pé ni kọ́ máa sásọ máa ìwẹ̀ láti fẹ́ wẹ̀ ta á máa wẹ̀ gbórí aṣọ ni tàbí báwo ìrọ̀lẹ́ anábìsọ̀lá àṣẹ náà sílẹ̀ wọ̀ ó sì sọ pé gbogbo obìnrin. tó bá fi ní wọrú ilé ó ti fa gàgà tí ń bẹ láàrin rẹ̀ àtọ́ lọ́wọ́ bá yá. ok ilé sẹ́wọ̀n kí kọ́ yàrá kótópó kótópó kótópó ọ̀wọ́ pé ẹ lè rí ẹni tí ń wẹ̀ ń bẹ̀. báwo wá ni tó lè bá ilé swimming ti irú ètò àròyìn lọ́sẹ̀pẹ̀rẹ̀ ni àbí swimming pool olọ́bàlùmọ̀ à ọ̀láyé swimming pool ilé ìdáràn gidi ni torí pé mbẹ yẹn wọ́n bọ̀ ọbẹ̀ lẹ́yìn tó ṣe pé àtakọ àtabo wọn pátá nìkan wọ́n fi sídìí obìnrin àwọn àgbẹ̀ kọ́mú sí i a ọlọ́dà kò má yà wá lọ́daràn ọmọ èèyàn ń dáràn burúkú láyè sí gbogbo ń tọ́lọ́ ní kí wọ́n gbé pamọ́ wọ́n sì sí gbogbo ẹ̀ lẹ̀ nínú àwọn hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì àwọn swimming pool báyẹn ẹ ra àwọn ọmọ aláìníkàá ṣe àwọn ọmọkọ́mọ tó ti yá gara wa ọmọ kò ní sí àlùbáríkà tọmọ náà nápà ẹ̀rí tí wọ́n máa rọ́kùnrú kẹrẹ lọ sí swimming pool bẹ́ẹ̀ láwọn obìnrin yẹn. yẹ́n wá wọ inú ilé ìwẹ̀ da inú ilẹ̀ tí wọ́n gbẹ̀ ń gbọ́ àwọn tí ń lúwẹ̀ ń. tọ́ba wa jáde yóò tún wá máa fa pátá òkè kọfẹ́ yọ̀ǹdì òun. Ah, tẹ́lẹ̀ kò sí kankan tó kù mọ́ olórí ibú lásán lásán kí ló rubbish foolish nonsense àwọn olórí ibú mi náà lọ́pìn àwọn náà wà lọ wòran wọ́n á jókòó láwọn orí àga lọ báyìí wọ́n máa wòran èyí tí ẹ sanra yóò sanra ṣé pátá eléyìí fẹ́ bọ́ tiẹ̀ dábàá ilé ẹlẹ àwọn ẹwọn àkùwọtẹ ẹ dàpọ̀ ẹ̀wọ́ bọ́mọ èèyàn ṣe ń ṣe ilé ayé àwa tá a fẹ́ wà lìjánà nù fa àwa tá a fẹ́ wà lìjánà nù and by the time bọ́lọ̀ ṣe dọ́mi yẹn tí wọ́n ti rí àwọn obìnrin wòwò báwọn oníkálukú náà ti wòwò kú wọn anafsul amaro to be suu ẹ̀mí tí máa pani láṣẹ láti ṣèrànù tí máa pani láṣẹ lọ́pọ̀lọpọ̀ láti ṣèrànù yóò máa tì wọ́n bí kọ́lọ́ba kọ́kọ́ bọ̀la kọ́ máa kọ́lọ́ba kọ́lọ́ba kọ́fọ́ ọ̀ra la because àwọn náà ti fún wọn visa wípé everybody is free to look however tó bá tún wá wù ọ́ you to touch. àwọn olórí ibú yẹn wọ́n ní ọ̀làjú nìyẹn kò ní da fọ́làjú náà ọ̀làjú òfò ọ̀làjú orí ibú tí wọ́n ń ṣe tó ń fi jẹ́ káwọn obìnrin orílẹ̀ ọkọ gbé because by the time tí wọ́n bá ti gbà fún àṣetán tó bá ti ọ̀nà wo orú ìran bá wọn ọ̀nà wo kó kí ló gbé léwu ẹ ọlọ́ọ̀yẹ ló fi jẹ́ pé láìsẹ̀ tẹ́lẹ̀ ọkàn lè mú ìyàwó kọ́ ọmọ lùlùkulù pé kí ló ń pera rẹ náà ọ̀rọ̀ wọ àwọn obì ẹgbẹ́ lẹ́yìn ti rí wọn bàbá àyà la ilaha illallah torí ẹ̀ àfi tíyẹn bá tó kóra rẹ̀ ń jánu tó jẹ́ pé ọ̀rẹ́ ojú rẹ̀ lẹ̀ bọ́lá ti ti pa wá láṣẹ níyàwó tó gbé lóòótọ́ jọ lójú àmọ́ tó bá yẹ kó owó eléyìí oré eléyìí omú eléyìí ojú rẹ tẹ̀lé eléyìí ó sẹ́ wàláhì wàláhì ọmọ àwọn kò ṣìṣe náà ni sẹ́lú àwọn àjọ ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́fẹ́ yìí. níbi táwọn kan wà tó yẹ pé masha allah la quwwata illa billah tó ọmọ pé àwọn eléyìí àwọn ṣe ìtọ́ náà àwọn ọmọ burúkú tí ń rùn wọ́n máa kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn yóò sì máa fọ́ dín mú pé kí lẹ́yìn fi para tí gbogbo ara rùn bí ìgbẹ́ báyìí ẹnìkan á ní lọ́wọ́ wọn fresh ah imú rẹ̀ ọ̀gbádùn fresh kọ̀ ẹran ni wọ́n ni. síbẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo agbọn ibi táwọn ọmọ burúkú ti máa ń rìn ẹ kéèyàn ṣọ́ra tí ó bá sí dọ̀rúra má lọ ọbẹ̀ má lọ ọbẹ̀ bí agbọn àwọn sùkúù sùkúù yẹn wọn máa wọwọ kúwọ gbogbo gbogbo di wọn ti fi ta yẹn àwọn ọmọ kò ní sàlùbáríkà tí òró bìbí wọn àbí tó róbi bí wọn tí wọn gbẹ́kọ̀ róbi mi ló ní bó ń sẹ́ńfẹ́ kọ́ máa ṣe nù. náà ló ṣe ẹgbẹ́ tó yẹn máa ń ṣiṣẹ́ níbi tí ó ti máa rírí kúrì wọn lọ́ọ́ ní ọ̀sánù rẹ̀ bí kò yẹn yunifásitì ọlọ́ọ́ ní ọ̀sánù rẹ̀ torí pé universities universities Nigeria àtàwọn higher institutions níṣẹ́ ni wọ́n dàbí àgbàlá zina ńlá bẹ́ẹ̀ gan ni wọ́n rí ìwòkuwò by the time tí o máa ń gbójú kúrò fún kan omi oṣù tún tájẹ́tì rẹ báyìí pé yes you are welcome. la hawla wala quwwata illa billah. wọ́n tún láwọn ń ṣòfin dress code irọ́ lásán. wọ́n tún lè jẹ́ auditorium àti kìnnìkan inú wọn gbọ́dọ̀ dé pẹ̀lú irú àwọn aṣọ báwọn but you are free to to wear whatever you like in all other places abẹ́ rí nǹkan bá tó ìsìláàmù ti wá ìsìláàmù ti wá òun gángan ni mànà òun gángan ni màlẹ̀ ìsìláàmù wọn fẹ́ ká ṣọ́ ojú wa because by the time tá a bá ṣọ́ ojú wa àwọn ìyàwó wọn ní ìbàjẹ́ níbi tí wọ́n ti ń tẹ̀ lófin ọlọ́run ibi tó bá ti jẹ́ pé hardly ló lè rí ojú obìnrin báyìí ó dájú pé tó o bá délé tó wojú ìyàwó rẹ wàá tútù wò tàbí kó wọn lọ kó wọn lọ kún pódà sójú náà ni no ọwọ́ bó ṣe wà you are beauty níjẹ́ ni wọ́n ti sọ fún ìyàwó rẹ rí pé you are beauty kí ni dákùnbíra rẹ léèrè wò ẹ̀sùn àti tóbi ìfẹ́ gbọ́ náà nù you are the most beautiful ah olè rẹ ti kọ́kọ́ fò mọ́ọ̀sì kọ́ <laughs> níbi tó ti wú òkú olórí tìrìsì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o sọ̀rọ̀ tó fà á tó fi jẹ́ pé àwọn gbólóhùn tí máa jẹ́ lójókòó lálàáfíà kìí lè jáde lẹ́nu torí wòkú tẹ́ ń wò pọ̀ bóò bóò bóò bóò jáde títì wàá rí tó bá tó ti sí tẹlifíṣàn la hawla wala quwwata illa billah gbogbo àwọn òpùrọ́ àwọn munafikọ́t ti ń kàwé ìròyìn ti ń kàròyìn tó o bá wo tẹlifíṣàn rẹ dáadáa tó o súnjúmọ́ ọ mọ̀ pé ṣé ẹ̀fẹ́sì jẹ ilé yìí lẹ́ẹ̀kẹ́ rí ọ ti jẹ jẹ jẹ jẹ jẹ irọ́ ni ojú kamufúlágì lásán ní gbé ká kọjọ yọ tó o bá mọ̀ wọ́rọ̀ lọ wọlé tẹlifíṣàn fún tó ka news ó rí tí wọ́n ń ṣe make up fún wa wọ́n mọ̀ bá pa tí wọ́n mọ̀ bá pamú wọ́n mọ̀ fi nǹkan kún un fún bẹ́ẹ̀ náà ṣe náà lórí ló fi wá kọ ìyàwó lẹ̀ iná lórí lẹ́nu ìyàwó tiẹ̀ fi ń rùn iná lórí ló fi sọ pé dákú súnmọ́ ń jáde lọ́wọ́ tó báwọn fi ṣe rí ni wọ́n rí ọkùnrin wa lọ fẹ́ ni bóòlù òbí tó rí torí tí bàjẹ́ bá ti pọ̀ láwùjọ tẹ̀yìn ẹjọ́ yẹn lójúmọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ jẹ́ ká gbìyànjú ogun owó pósìlẹ̀ òwú ká lágbára mọ́ láti jẹ̀nà sí bàjẹ́ láti máa sọ ojú wa káàrẹ ojú wa lẹ̀ tọ́ wọ́n pe alhamamu ní alhamamu látara alhamim látara alhamim alhamimu ọ̀nà ni maun har omi gbóná látara ni wọ́n ti sọ hamam ìyẹn ni pé iye ìwẹ̀ tá a ti fomi gbóná wẹ̀ wọ́n sọ kún. ماء حميما فقطع أمعاءهم omi a ni wọ́n máa fún àwọn ọmọ náà mu Ọlọ́run náà kò mọ sí wa lọ máa ná omi ya ọ ma máa ajá ìfún omi ni wọ́n ti omi tí fi wẹ nírú àwọn iléèwẹ̀ omi gbóná ni tún máa omi gbóná yẹn tó táàrẹ̀ kan máa ń ṣèyàn tí kìnnì kan máa ń ṣèyàn tí wọ́n máa fi rú omi yẹn wẹ̀ wọ́n ló máa ń ṣe sábà bí kéèyàn tún tètè lálàáfíà ìdí táwọn èèyàn fi máa ń lọ ọbẹ̀ nu ṣùgbọ́n ànábì ṣe léèwọ̀ fáwọn obìnrin ọkùnrin tí ó bá sì lọ́nà gbọ́dọ̀ san nǹkan mára ok ilé ìwẹ̀ ti lé yín kìíṣe ni wọ́n ń pè lélẹ̀ kìíṣe lọ́rọ́ ń ta bá ń bì báyìí o ilé ìwẹ̀ lé yín kìíṣe lélẹ̀ because àsìkò tí wọ́n bá ń wẹ̀ lé yín sọ́mọ́ kó ti òṣìṣẹ́ tó lè rí ọ bẹ́ẹ̀ nìkan bá ń sì yọjú gba ara bíi tí wò wà lára páànù bọ́ bá kèso bọ́ lójú kò burú lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú bẹ́ẹ̀ lọ́sí lọ́sọ̀nù tó ń wá bọ̀sùkò túmọ̀ sí pé kí wọn náà máa wo ihò yẹn náà ran ọ pé títí tí ń fi rẹ́ni tí yọjú tí nǹkan bí nígbà tí èsì pé òwò rẹ wà fún títà pẹ̀lẹ́ ìjẹba eléyìí túmọ̀ sí pé o ti wá wà níléèwẹ̀ iléèwẹ̀ yín nílẹ̀kùn o ti wá sábà ń tẹ́ mọ́ra níléèwẹ̀ tó ń ti ń wẹ̀ èyí ń àṣejù tún lélẹ̀ yẹn o o rò pé yé wa àṣejù ni torí ẹlòmíì ti ní bàǹtẹ́ ńlé ìgbà tí wọ́n bá ti lọ wẹ̀ ẹ̀ bá mú bàǹtẹ́ ọ̀hún pé kíni àbí tí wọ́n pé iléèwẹ̀ ti yín ìta gbansasa ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ iléèwẹ̀ ti ṣe rí láwọn ìlú kan adúpẹ́ fọlọ́ọ̀ pé kò sírú ẹlẹ́yìn adúpẹ́ fọlọ́ so báwọn ìlú kan àwọn iléèwé tí wọ́n á kíni wọ́n máa sọ aago mẹ́wàá kó lù ní kálukú tí lọ́ọ́ sùn yóò sọ̀rọ̀ àgbé bọ́kẹ́tì yóò bọ̀ sáàrin ìta àárín ìta bá yóò sì máa dami ara ń bẹ̀ yóò máa wẹ̀ àwọn ẹlòmíì tí wọ́n ti wá tájẹ́ pé sinimá kan máa ń ṣẹlẹ̀ láago mẹ́wàá àbọ̀ wọ́n mọ ayọ̀ ẹnjọ́ ọmọ ẹ̀dú látòkè ẹjọ́ ọ ti dé bẹ́ẹ̀ ọ ti dé bẹ́ẹ̀ ó tún máa fóònù ara wọn. a ah, ń jọ̀gbìn ní alùkìyàmọ̀ ẹ̀kọ́ ọ̀sẹ̀ so àjàjà àwọn ọmọbìnrin wọ́n mọ ayọ̀ ẹ̀dú ẹ̀ ó ti dé bẹ́ẹ̀ ó ó tún máa pè ra wọn ó ti dé bẹ́ẹ̀ ó ó tún wẹ́ ó. la hawla wala quwwata illa billah. so wọ́n á gbé bẹ́ẹ̀ nílé ìwẹ̀ tí bá rí wọ́n pin ọ̀sán àbí ilé ìwẹ̀ yín páànù náà rọra ẹ̀ kò ní ta sọ ni ọmọ kátẹ́gùn lè dé kó gbé aṣọ torí ẹ̀ sàn kan má di ìwọ ọkùn ilé ìwọ̀n kò sí tó burú mẹ́. ọwọ́ Muslim ìwà tí àdéhùn wá nínú Muslim ìwà tí wọ́n bá wá sọ pé àwọn فبرأه الله مما قال وكان عند الله وجيها أيها الواقود ẹ má ṣe dàbí àwọn ẹni tó jẹ́ pé wọ́n kó nira bá nàbì Musa o aleyhi salam ànábì Ọlọ́run wọ́n aṣọ dẹni tí wọ́n kó ìnira bá wọ́n sọ nípa rẹ̀ tí ò sí lára rẹ̀ wọ́n lásò pàdé torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá ṣe Ọlọ́run kò sí tí ò ní sọ tán àwọn kan bẹ lọ́run yìí pé ẹni tí wọ́n bá ń bàjẹ́ o kọ́lọ̀ wọn bó fún ní sẹ́ẹ̀rì sí kó fi lè rọ́nà àlùjáná wọ̀ gbogbo dáadáa tí wọ́n ti wọ́n bàjẹ́ wọ́n máa kó fún jọ̀gbìn dàlùkìyà wọ́n máa kó rere wọn fún jọ̀gbìn dàlùkìyà rere ó tún fi ga fún wọn lásòpá ni Musa kí ló dé wọ́n yìí torí pé tó máa fẹ́ wẹ̀ láwọn ọmọ Israel gbogbo wọn máa wẹ̀ níbi tí wọ́n ti máa wòra wọn ni kálukú àmọ́ àwòdì kálukú níbi tí wọ́n bá ti ń wẹ̀ Musa máa wá sá fún wọn ọ̀tà kété sí wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé lásán kọ́ ni Musa ìwà wẹ̀ láàrin wa àsùpá níjọ́ wọ́n sì sọ títí títí ànábì Musa fi gbọ́ subhanallah ẹ dẹ́kun wọ́n lọ mọ́ra rẹ pé ìsàsùpá gbogbo ara yín wá ń pè ọ́ lásùpá sọ ma pé ọ̀rọ̀ tó ń sọ bó bá ti ṣe ń pọ̀ sí i òní máa ti ń tì wọ́n náà lọ sí di pé lọ́jọ́ kẹ́ni padà bọ́ sókòtò wájú gbogbo wọn fún òròpé ẹ̀yẹ sàṣùpá. torí pé ọ̀fẹ́ láti jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀yẹ ṣe ń tẹ̀ wí. bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ pé olókòwò wọ́n mọ̀ wá bí kápẹ́ kínní kan ó mú kábẹ́ rẹ kó tiẹ̀ lé wọ́n ní àìrọ́ ah, ni igi ló kíbọ̀ igi ló kíbọ̀ so báwo àwọn èèyàn lè tìyẹ tíyìn kú kàga. torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá fẹ́ gbélé ayé lálàáfíà ọgbọ́dọ̀ ní principle nínú àwọn principles yẹn ni pé ọgbọ́dọ̀ fi gbígbọ́ sáláì gbọ́ kó o fi rírí sáláì rí ibi tí wọ́n bá ń lọ nípa ọkọ̀ tuntun àwọn èèyàn tẹ́lẹ̀ kí lẹ́ẹ̀fẹ́ kan sọ kí wọ́n máa fẹ́ mú sojú kí wọ́n máa fi wá rọ́ọ̀fù lọ tọ́wọ́ àpọ̀ ọgbọ́ wọn wọn náà ní sẹ́ni ìjọba awukaluku kọfẹ nu sọ apàdé lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀sì torí di eléyìí Ọlọ́run bá wọn fẹ́ fọ anabi Musa mọ́ torí anabi lò àwọn anabi ga ju àwọn èèyàn pátá jẹ kúrú jùlọ anabi Musa tó ń bá débi tó ti wẹ̀ kìí dasọ́ bóra kìí sábà ń kankan àmọ́ bíi kò tí ní rí ni ó ti máa ń wẹ̀ tiẹ̀ ìmáàmù Nawawi sọ ń bí níbi ìgbà tó ń ṣe àlàyé àdéhùn yẹn débi ó ní eléyìí ń tọ́ka sí wípé kò sófin kan tó sọ pé tó ọba wẹ̀ sáǹkà mára níbi tẹ́nì kò tí ní rí ọ. bóṣù ti ṣe jẹ́ òfin Musa yìí náà ló jófin àwa mùsùlùmí náà pé kò sí nǹkan kan tó sọ fún akọ́ ọwọ́ fẹ́ wọlé wẹ̀ níbi tẹ́nì kò tí ní rí ọ kó tó wá lọ sáǹkà má pé kíni gbọ́dọ̀ ṣe wẹ̀ mọ́ eléyìí jẹ́ báwọn anabi musa wọn abọsọ ọbọ sórí àpáta ọwọ awẹ tán jẹkọ náwó gán aṣọ àpáta bá gbé aṣọ sá anabi musa bá ń lè pẹ̀lú pọpá rẹ o. nígbà tí àpáta bá dúró díẹ̀ tí musa bá fẹ́ dọdọ rẹ̀ yóò tutù lẹ títí o fi wá ànábì Musa déwájú àwọn èèyàn níwò wọn á rí ànábì Musa alayhi salam àkọ́kọ́ náà sásùpá lè sáré ni kò lè sáré dáadáa ṣùgbọ́n ànábì Musa sáré nílé àpáta yẹn o fi wá déwájú àwọn èèyàn dídéwájú àwọn èèyàn tó déwájú àwọn èèyàn táwọn tó rí rí tí wọ́n rí kékeré sásùpá àpáta bá dúró ànábì Musa bá tètè fọwọ́ gán aṣọ rẹ̀ lọ́ba dàbúra ní bá ń kó pọ̀pá rẹ̀ tẹ́ ẹ mọ̀ ní bá ń kó bo àpáta pé láti gbọ́ mo ti ní kó dúró láti gbọ́ mo ti ní kó dúró tó àdìgbà tó àfìgbà tó gbé mi déwájú àwọn èèyàn. subhanallah tabarra'ahu Allahu mimma qalu ọlọ́nfọ̀ọ́má kúrò nínú tí wọ́n sọ nípa rẹ̀ bọ́lá ọ̀sẹ̀ sàfọ̀má rẹ̀ nù bọ́lá ọ̀sẹ̀ àánú tiwa náà. wa kana 'inda Allahi wajiha àbí ìlànà bí musa lọ́dọ̀ ọlọ́run Bẹ́ẹ̀ bá wọn pé kìí sábìyì lọ́dọ̀ tí kílẹ̀ ń jama tùmọ̀ àyà nù abìyì ni lọ́dọ̀ lọ sẹ́yìn bá sọ pé ni kí lẹ̀ ń jama ẹ̀yin tẹ́ yẹpẹrẹ rẹ̀ kílẹ̀ ń jama ta ní tá mọ̀ irú ni yéé ni àbí yọ̀nù ọbẹ̀ tó sọ pé tá a bá rí yẹn àmọ́ wá yín rubbish. àníká níyì lọ́dọ̀ ọlọ́run lọ́jà báyìí lọ́lọ́run fún anabi Musa ma aleyhi torí ẹ̀ ó túmọ̀ sí pé tí wọn náà bá fẹ́ wẹ̀ lé tí o bá ti jẹ́bi tẹ́nìkan ti rí ọ kò sófin kan tó sọ pé kò sàn kan mọ́dì ẹnìkan sọ pé ah ó lè ṣe mọ̀wé láì láì sàn kan ah súnà ni súnà ta ni àdìsí wo ló mú wa àdìsí wo ló mú wa ilé ìjẹba àwọn àwa lọ wẹ̀ ńléwẹ̀ iléwẹ̀ gbogbogbò bẹ́ẹ̀ bá ti débẹ̀ tẹ́ bọ́ sọ́ọ́lẹ̀ ẹnìkan lẹ́ẹ̀bọ́lé lọ ẹ bá ní mójútó aṣọ yìí o ẹ bá ní mójútá sọ yìí o wọn ní wala dhamana ala sahibil hammami ẹni tó nílé wẹ̀yún kò ní dáǹfà sọ yín tí ọba sọnù o tọrọpọ yẹ kálá sọ mójútá sọ rẹ bàbá ńléwẹ̀ kò ní dáǹfà sọ yín ṣé bàbá ńléwẹ̀ ni àbí mẹgáàdì tí wọn gbà bẹ sẹni tí wọn gbà kọ́ máa sọ aṣọ àbí bàbá ń léwẹ̀ wọ́n ní àwọn méjèèjì kò sẹ́ni tí ó garanti kankan tó bá sọnù ọ̀sọ́nù nù. eléyìí jẹ́ bó torí èèyàn pọ̀ aṣọ tanika sàmì sí tanika má sàmì sí torí pé olè dé kọ́ sọ pé ah bọ́lú kẹ́yìn náà kọ́ sọ lẹ́ẹ̀kan ni kìí ṣe mi ah kò burú bọ́lọ̀ ti pọ̀ nù. torí pé aṣọ mélòó wọ́n fẹ́ sàmì sí mélòó ni ò sàmì sí wọ́n lé léyìn ńkọ́ òní garanti. wọn wọ́n ń gbowó wọ́n ń gbowó lórí kí wọ́n bá yín sọ àbí wọ́n gbowó wọ́n bá ti sọnù ọ̀sọ̀nù tòró lè sọ nìkan wá béèrè ní ni mo sì gbélé e kò sì sọ̀rọ̀ bákan náà ọkọ̀ ojú omi bá tẹ̀rì ẹ̀wọ̀n á ní ọ̀sánwó ẹ̀mí kálukú kọ́pọ̀ tí ọ̀sán sí ìgbà tí ìjì burúkú jà sóun ló pè kìí sóun ló pè bákan náà akẹ́rù fún ọkọ̀ tẹ̀rì gbogbo ẹrù kóra kò sí nǹkan kan tí ọ̀sán àyàfi tá a bá fẹ̀sùn kàn tó sì dájú pé bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ ipò ń ti kó ẹrù sínú ọkọ̀ débi pé ọ̀pọ̀ ju agbára ọkọ̀ lọ olọ́dẹ̀rù pọkọ̀ tọkọ̀ tó fi tẹ̀rì tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àtẹ̀pẹ́ ọ̀dà fún. àwọn olókùn ìgbà tí ọba dẹ́rù pọkọ̀ pẹ̀lú ẹrù àti èrò tó kó bẹ́ẹ̀ kò ní kankan tí ọ̀dà fún. bẹ́ẹ̀ náà ni bàbá mọ́tò bàbá tírélà tó ṣe pé ẹrù tó kó sínú tírélà kò ju agbára tírélà lọ kò ju tí wọ́n ní wọ́n kó lọ. ọbẹ̀ kọ́nà lọ́kọ̀ bá dànù bọ́tà ló kó bọ́tà tí wọ́n máa kó sínú bọ́kẹ́ẹ̀tì wọn gbogbo ẹ̀ bá yí dànù ẹ̀sìn máa kó òun lójútì ó yí papọ̀ mí pẹ̀ ni lẹ́yìn lè jẹ irú ẹ̀ ọlọ́mọdé ajẹjẹkújẹ wọn á fóònù yín ẹ̀yin wà ń kánù ọkọ̀ ti yí dànù lẹ́bọ̀ ọ̀yọ́ wọn á fóònù bí àwọn títì kan bẹ́ẹ̀ kọ́lọ́ ọba ni túnṣe tọ wọn á pé nǹkan báyìí báyìí lọ ṣẹlẹ̀ so wọn nǹkan báyìí báyìí lọ ṣẹlẹ̀ á ẹ bọ́tà inú ẹ̀pẹ̀ ọ̀sánwó ẹ̀ àwọn ẹni mọ̀ nípa iye tọ́ọ̀n tó yẹ kí tirẹ́là kó àwọn ni wọ́n á pè wá wọ́n wo iye tó kó sí iye tọ́ọ̀n tí wọ́n ní kó kó kọ́dà kò tí ì pé iye tó yẹ kó kó so eléyìí báyìí kó sì wá wa kú wà kó mú gbó lọ́pọ̀lọpọ̀ àwọn tirẹ̀là wọn a máa mú gbóni láti odidi jọ́ọ̀sì dẹ́kù bákan ṣe ń kú ní ọmọ kaná lùkà. torí ẹ̀ irú eléyìí tó bá jẹ́ pé kò kó overload kò sí wàhálà àbẹ̀yẹn fi mọ́tò pérò èrò fourteen lọ́yẹ̀ kókó ọ̀hán nígbà tó ti pé ọgbà àwọn ọmọ wẹ́wẹ́ ni wọ́n ọmọ wẹ́wẹ́ ni wọ́n ọwọ́ akọ ọmọ ọgọ́rùn-ún méjì sínú mọ́tò mọ́tò tí wọ́n ní wọ́n gbà yàn fourteen sẹ́yìn mọ̀ pé kò sí náà ni àwọn èèyàn wọn gbàgbára mọ́sítẹ́rìn lọ́wọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ pínrín ọ̀dà fún gbogbo ẹ̀ ilé ìjẹ̀bù ṣe jẹ́ tara wọkọ̀ àbáwọkọ̀ ju omi ìgbà wo látò sanwó fọlọ́kọ̀ wọ́n ní wàlẹ́ akérò alahu ilà alẹ́lbẹ̀lẹ́ ọkọ̀ tá a bá wọ̀ kò lẹ́tọ̀ láti gbowó ọkọ̀ àyàfi tó bá gbé wa débi tá à ń lọ. à ń lọ Ìbàdàn ọkọ̀ takú sọ́yọ̀ ó lẹ́tọ̀ láti gbowó ọkọ̀ àfi tá a bá débi tá à ń lọ àyàfi ká sírò rẹ̀ ìrìn mélòó láàrin ìrìn mélòó lọ́sẹ̀kù ẹ̀hẹ́n wọ́n ti gbowó gáràjì wọ́n ti gbowó fọlọ́kọ̀ kò síbi tó sá lọ ó tó bẹ́ẹ̀ ọ̀yà lọ gbọ́kọ̀ mi wà ní. tí ọba sì débẹ̀ tọ́ta kú sọ́nà tí wọ́n gbọ́kọ̀ mi wà kọ̀ lẹ́tọ̀ọ́ láti gba kọ́bọ̀ lọ́dọ̀ yìí. àmọ́ tí wọ́n bá gbọ́kọ̀ mi wà tí wàá ní kó gbé wa dùn kì í ṣe mọ́tò ládìbò fún adé ẹgbẹ́ wa débi tá à ń lọ yóò wọ gbé wa. ilé ìjẹba àwọn. lẹ́yìn tá a bá ṣàlàyé léyìí tán ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wa nípa aṣẹ́ríkà aṣẹ́ríkà òun náà ni partnership àjọdòwòpọ̀ eléyìí báyìí ọ̀nbẹ nínú oríṣi ọ̀nà tá a máa gbà ṣe káràkátà eléyìí tí sẹ́rí àfọwọ́sí kájọ dòwòpọ̀. bóyá àjọ lówó àjọ dowó pọ̀ bóyá ẹnìkan ló lówó ẹnìkan gbọ́n ọmọ bí wọ́n ṣe ṣòwò olówó gbówó lẹ̀ oníkẹ́ni tó ń mòwò ṣe kọ́ máa fi gbówó lọ. ẹnìkíní olówó ẹnìkejì olówó ṣùgbọ́n wọ́n mọ̀yàn wọ́n sì jábì iyì wọn wọ́n fi máa gba ọjà tí wọ́n máa tà. wọ́n yẹ sábì wọn ò sì lówó àmì kìnnìkejì wọn lè fara ṣiṣẹ́. so wọ́n ma máa lọ wọ́n lọ máa gbàrú lọ́jà àmọ́ téèyàn kọ̀ọ̀kan bá máa gbàrú owó tí wọ́n rì kò tó kéèyàn méjì ọjọ máa ṣe wọ́n àjọ dòwò pọ̀ igbá àjọ máa ṣiṣẹ́ papọ̀ wọn ò lówó wọn lágbára wọ́n pè léèyàn ní kíni sharikatul abdan ara ni wọn ò lówó níyì tí fi lè lọ wọ́n pè lẹ́yìn ní sharikatul wujuh iyì wọn ni wọ́n fi máa gbọ́jà ìkíni kejì wọn lówó wọ́n sì máa sẹ́sẹ́ wọ́n jọ dòwò pọ̀ eléyìí ó firi ó sì fẹ́ẹ̀ ẹnìkan ló lówó ìkejì ò lówó eléyìí wọ́n pè ní kíni òní wọ́n tún pè ní almudaraba ẹnìkan ló lówó ẹnìkan ò lówó ẹni tó lówó gbówó lẹ̀ ẹnìkejì fi ń ṣòwò gbogbo ẹ̀ ló lófin tọrọ eléyìí làfa fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa. à ń bẹ lọ́wọ́ bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù ẹtí àwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún alágbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa kọ́nà wa lọ lórí àti máa fi tá à ń sí wa o ó ṣe ń dá àmọ́ èyí báyìí láwùjọ àrífọ́ akọ́mọ̀ṣẹ́ níbàlẹ́jọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك owó ọdún mọ́tò àwọn mọ́tò ló gba gbẹ̀gbẹ́ pé wọ́n á sọ pé ẹrù yóò ó wà ní kápá ẹni tó bẹ̀rẹ̀ tó bá ti wọ mọ́tò. ìdí ìgbẹ́ tó lè gbé ọ̀rọ̀ kọ́ sílẹ̀ ó ti sọ wípé bá tó fẹ́ wọlé ó sọ fún dẹ́rẹ́bà pé iye báyìí wọ́n jọdún lọ́dún àbíyá iye báyìí ló máa fi ikú dẹ̀gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ nígbà tí àwọn ẹlòmíràn tún bẹ̀rù síbẹ̀ nígbà tó wá di pé àwọn ọ̀kan bọ́lẹ̀ dẹ́fà bá ṣe ohun tiẹ̀ gbé fún àwọn ẹlòmíràn gbé lọ wọn fúnra títí ọ̀fi dé ibi tí ẹni tó ní kan ní ẹni fẹ́ bọ́lẹ̀ ọ̀nà sì kejì tó dẹ̀ pé kò sí bọ́ ṣe lè rí àwọn ẹni ẹrù yìí báwo ni wọ́n ṣe bí ẹni tó ní ẹlòmíràn dráìbà tó gbà lọ́wọ́. alhamdulilayi tó bá gbà ti mà ní gáràjì tá a ti wọkọ̀ bí òfin tí wọ́n fi lélẹ̀ ń bẹ̀ náà ní pé gbogbo ẹrù tí wọ́n bá ń gbé rìnrìn àjò kẹlẹ́rù ò mójútó ẹrù rẹ̀ ni o ohunkóhun tó bá fi lè ṣe ẹrù ẹlẹ́rù ni ó dáhùn fẹ́rù rẹ̀. ohunkóhun tó bá fi lè ṣe ẹlẹ́rù náà dá rẹ̀. ajẹ́ pé mọ́tò téèyàn wọ̀ dráìvà yìí ṣàlàyé ṣàlàyé ti sọ fún àbùkátà láti tún gbá láyé mi lọ́tọ̀ mọ́ àbùkátà láti gbá láyé mi lọ́tọ̀ mọ́ àṣẹlẹ̀ yẹn ò ní pé ẹlẹ́rù ó rí dájú pẹ́rù mọ́tò kí mọ́tò tó gbogbo ìgbà tí ẹnìkan bá wá fẹ́ sọ̀kalẹ̀ gbẹ́rù èèyàn náà sọ̀kalẹ̀ kálukú sọ̀kalẹ̀ tó bá ti lẹ́rù nínú bóòtù kálukú ọ̀lọ́ yẹ ò sí ìṣẹ́gun tèmi ni wọ́n gbé mo máa jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ òun gbé mi lọ wọ́n á ní màgbà náà wọ́n lọ síra rẹ̀. ti dírẹ́fà wọ́n gbọ́dọ̀ rí pé ọ̀wọ́ wa kú wa eléyìí tó lè mú kẹrù ọjà bọ tó bá fi lè wà wàkúwà tó yẹ pé wàkúwà tó wà tó ṣe sábà fi tẹrù fi jábọ́ òní ọ̀dà fún gbẹrù tó jábọ́ látàrí wàkúwà rẹ̀ òní ọ̀dà fún torí pé ẹsẹ̀ tiẹ̀ nu ẹ gbọ́dọ̀ sọ yìí pé bí nǹkan kan bá ṣẹrù ẹ̀ ní dáhùn fún torí pé ẹ ti mọ̀ pé wà wàkúwà bákan náà tó bá ń kí dírámà ló sọ̀kalẹ̀ olówó àṣì ẹrù ẹlẹ́rù gbé fẹ́ lómi wọ́n sì sọ pé ẹrù tó bá sọnù àwọn ò ní dáhùn fún bíi tẹ́lẹ̀ ìkọ́ kò tó bẹ́ẹ̀ torí wọ́n lọ màmá gbẹ́rù ẹlẹ́rù fẹ́ lómi ọlá àṣìṣe ni a fàṣìṣe dá tèmi padà fàṣìṣe fi dá tèmi padà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. Aleykum salaam. Naam. Naam. obìnrin tó lọ́kọ. kò wá sọmọ láàrin wọn kò sọmọ láàrin wọn sí obìnrin yẹn kọ́ kó wá jáde láyé wọ́n lè kọ́ jáde láyé dúkìá obìnrin yẹn wọ́n ò ní wọ́n ti wọ́n yẹ. tó lẹ̀. òbí òbí ń dìbò àwọn ọmọ àyà rẹ̀ ń kọ́ ọmọ àyà rẹ̀ ọkọ náà sì mú. tọ́ba lábẹ́ tó kù náà tí àwọn tọ́ba wá dáhùn pé ọ̀dà lọ́dá tó wọlé látọ̀ yìí ó tọ́kọ́ ń pàṣẹ tó ń tẹ̀lé táwọn ẹbí ń fún wọn ni ó ní láwọn dada bíi mílíọ̀nù gbogbo ń ta fún wọn lẹ́gbẹ́ àti kó sá sí sí ilé láǹfààní pé ilé ìlú àtọ̀kọ́ ni wọ́n jọ kọ́ àbáta wọn sá sí ilé báyìí ọ̀nà wo ni ọkùnrin wò gbà rẹpẹ́ pọ̀ jùlọ ọ̀nà wò gbà ẹ̀ẹ́dùn ni pé ẹni tó kó ẹrù lájọ ọkọ̀ ojú omi láti dálẹ̀ ìkànnì lẹ́tọ̀ tó ní àgbọ̀nsì wọ́n jẹ́ pé ọkọ̀ ojú omi àti ẹrù àti ẹrù tó ń wà kí wọ́n jọ parẹ́ náà wọ́n á parẹ́ àgbà pé jíjà yìí ó ti parẹ́ ọ̀dọ̀ ẹni wọ́n wakùn náà ti parẹ́ ọ̀nà wọn ni wọ́n gbà tí àwọn tó lẹ ẹrù yóò sí nílẹ̀ ní bóyá jíjà àwọn tí ìpa àṣẹ lọ́wọ́ ni àbí wọ́n wà náà ọ̀dọ̀ ọ̀dọ̀ òkùnjọ sí wọn náà tí ẹ bá fẹ́ yàwó tó sì jẹ́ pé ìyàwó téèyàn fẹ́ yàn ọ̀sán ọmọ aláàánú èèyàn àti ẹ̀ ìyàwó ìwà sàláìsì pàtó sàláìsì bọ́wọ́n ṣẹ̀ṣẹ̀ dúkìá rẹ̀ àti ìyàwó fọmálẹ̀ sáyé wọ́n sì tún ní kò fòbílẹ̀ bàbá ti kú ìyá ti kú ṣáájú ẹ̀. wọ́n fọkọ àtàwọn ọmọ ìyá rẹ̀ lẹ̀ ajẹ́ pé ọkọ rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ àwọn ní ojú rẹ ọkọ rẹ àtàwọn ọmọ ìyá rẹ̀ ní ojú ọkọ ọkọ gbàdájì nínú tíyàwó sáyé á pín ìdajì yẹn fún wa lọ́nà táwọn ọkùnrin ọgbà ìlọ́po méjì ń dá fún àwọn obìnrin kọ̀ọ̀kan á pín ìdajì yẹn fún wa lọ́nà táwọn obìnrin ò fi láǹfààní àti àwọn ọkùnrin ò fi gba ìlọ́po méjì ń dá fún àwọn obìnrin kọ̀ọ̀kan ilé ìjọba sì pín dúkìá ǹjẹ́ ńgbà tí irú obìnrin báyìí kú tọkọ sì rí pé orí tẹ́ni kí wọ́n lọ sin sí táwọn fámìlì sì sọ pé ilé ni wọ́n gbọ́dọ̀ sin sí fáǹfààní pé àtọkọ yẹn àtìyàwó yẹn ni wọ́n jọ kọ́ ilé o àwọn fẹ́ kún sin sílé bóyá nítorí kọ́kọ́ wọ́n bá wò sùnsùn kọlọ̀ gbélé tàǹjọ́ akọ́ pé tó bá yẹ kó torí eléyìí dábàá fi máa sin òkú sílé àṣìṣe ńlá ni ọ̀pọ̀lọpọ̀ tó lọ́n bá sì ní kẹ́mi rẹ̀ ókun wọ́n máa kábàámà lórí pé wọ́n sin òkú wọn sílé orí tẹ́ lọ́yẹ̀ ká máa lọ sìnkú sí pàápàá jùlọ táàbù tó péye máa ń bẹ fáwọn orí tẹ́ wọn. tí ò ní ṣẹlẹ̀ yìí pé wọ́n máa fòkú sẹ̀sì lẹ́yìn ìgbà tó kùtù kù wọ́n á ṣe sórí jẹ. wọ́n tó wá ṣẹlẹ̀ yìí pé òkú ò ní sí lábẹ́ ààbò tó péye lọ́bẹ̀ lábẹ́ ọ̀gá nìkan lè wá gbórí ẹ̀ lọ ẹnìkan kó fún rẹ̀ ẹnìkan áá ah, ah, Islam ọgbà bẹ́ẹ̀ ẹ síbi tí ọba ti ní protection. tọ́ ọkọ wa ni wọ́n lọ sí sórí tẹ́ni àwọn eléyìí sọ pé ilé ni wọ́n sùn sí àwọn eléyìí sì pọ̀ ju ọpọlọ ọ̀kan lọ́kọ́ àwọn pọ̀ ìjọkọ àtìyàwó kò bàjẹ́ láàrin ọkọ àtìyàwó nítorí ikú lọ́fàá ló fi dẹ́pọ̀ àná sallallahu alaihi wasallam wọ́n sọ fún yàrá wa Aisha radiyallahu anha nígbà tó bá kú ṣáájú mi èmi màá wẹ̀ ọ́ àìsàn náà sì dáhùn pé tó bá gbé ọ̀rọ̀ kú ṣáájú mi èmi ní wẹ̀ ọ́ tòun kankan kọ́ ló fún ọkọ láǹfààní àti tún lè wọ ìyàwó rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ bí ìbá ṣe pé ìbáṣepọ̀ ọkọ àtìyàwó tí wọ́n jọjọ́ pa àtìyàwó síra wọn kò bàjẹ́ nítorí ikú. tòtí lè bá yé wa a rí i pé ọkọ ńlọyẹ kí ọ̀rọ̀ rẹ̀ kọ tàǹbẹ pàtó ìsọ pé orí tẹ orí tẹ náà eléyìí jẹ ló ti sè jẹ lórí Yorùbá wọn máa lọ sìnkú sórí tẹ wọn lọ sòkú nù ẹ wà lọ sọ bàbá yín nù ẹ lọ sọ ìyá yín nù òbúrú gbà máa yín polówó náà tẹ bí kú kí ló tẹ sí yàrá yín ẹ lọ sọ máa nù kí ló tẹ lọ sọ sígbó kébé yẹn ẹgbẹ́ ipá lọ tó lè jẹ́ bó ti ṣe jẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ tí ń sìnkú sílé torí pé wọn fẹ́ lọ sòkú wọn nù bẹ́ẹ̀ náà rí oríṣiríṣi nǹkan ṣe ń ṣẹlẹ̀ sí wọn nísì wọn fẹ́ fẹ́ títì ẹ̀mẹ́yẹ òkú wọn gbé jáde ní gbígbé àbí tútù ní wọn kókó ẹlòmíì kódà eyín rẹ̀ bó ṣe wọn kókó. kálukú sì túlẹ̀ báwa náà ṣe rí nù awọ ló bò wá láṣìírí awọ lọ́lọ́run fi bò wá láṣìírí torí kálukú náà ń lọ ẹjọ́ àmọ́ mú wa gbókùkú dá padà ni máa mà má gbókù síbẹ̀ rárá pé o títí tó ṣe pé bọ́ pẹ́ bọ́yá ìjọba kan ó dé yóò lò fẹ́fẹ́ ẹ sì mọ pé bí tí bàbá yín àti ìyá yín sùn sí òun ibẹ̀ ni wọ́n padà dojú ọ̀nà táyà mọ́tò táwọn alẹ́ ní náà tí wọ́n wàá pé orí bàbá òun ní táyà ń gbà pé kìnnì wọn ò tí ẹ̀ ní gbọ́ ọ̀la bí wọ́n gbé lẹ́rọ̀ katapila ó subhanallah ẹ̀yin sì mà pọ̀lọpọ̀ ẹni tí wọ́n sin sílé wà pàtí bukatat tó mú àwọn ọmọ ẹ̀mí ilẹ̀ lásán lọ́ra wọn á lọ fòkú rẹ̀ takókó lẹ́hùn kíkẹ́ nìkan náà ọmọ ọmọ bá gbé ta àní wọ́n ta lẹ̀ ní ti bàbá ti bàbá tó wà mẹ́. tẹ́ẹ̀rà tẹ́tẹ́ tó sọ pé wọ́n á gbẹ́rù yín fa tí wọ́n bá jáfara ó tún ti gbé kú oúnjẹ tó ti lọ́wọ́ àbìkan gbé sí pé kí ni ilẹ̀ mọ́ra kan tí wọ́n fẹ́ fi bàbá yín ṣe tó sì dáa bẹ́ẹ̀. àwọn kan bàbá wọn kú wọn á ń ara wọn wọ́n ti sin sí orí ilé tí ń kọ́ ilẹ̀ ilé tí ń lọ. sọ wá wa mú wọn bàjẹ́ àwọn kan á dá mọ́ra àtàlẹ́ òǹfà àtàlẹ́ àtìlẹ̀ bàbá àbí ìmọ̀ràn kí <coughs> lọ wú òkú rẹ̀ nígbà tí kọ̀sáàmù táwọn kan ṣe kínní wọ́n á ta tó kútókú ni ẹ̀tọ́ bá wọ ọlọ́gba. tó gbogbo àmàfò bí ẹni ṣẹ̀ṣìn ẹ̀dá gbìyànjú láti ṣàfù. tó bá jẹ́ pé túláàsì ẹ̀ fẹ́ gbókùn yín lọ sí orí tẹ́ ilé náà lẹ́fẹ́ sin ẹ má sin sí etí ọ̀nà ẹ sì má sin tí pọ̀tọ̀pọ̀tọ̀ ń gbà bàbá yín mà nípa ibi tí pọ̀tọ̀pọ̀tọ̀ ń gbà tí ń rún ràì ibẹ̀ wọ́n wá gbẹ́lẹ̀ sí wọ́n gbé bàbá sí a ọ̀dájú pé àwọn ọmọ wọn da ọmọ burúkú ni wọ́n gbé bàbá yẹn síbi tí ó ti máa gbóòórùn gbóòórùn bàbá yẹn ó ti kú máa lè jọrọ ẹ̀ńbì mẹ́yẹ̀ tí ń kì í la ọmú wọ́n ní ọgbẹ́ tá a bá sá òkú kò lè dùn mọ́ ókè lẹ́fẹ́ wá gbé bàbá síbi pọ̀tọ̀pọ̀tọ̀ la hawla wá ní Ọkọ dị omi tá sọ ikọ̀ tẹri, wọ́n ní sábà lọ tẹri tó ń tẹ̀rù inú rẹ̀ tó ń tẹ̀rù inú rẹ̀ àtẹ̀rù ńkọ́ gbogbo wọn kú ẹ̀rù pòórá tá a láàmú tá a ẹni tá a lẹ́mù tá a lẹ́yìn tẹ́yìn gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jogún ọ̀kan nínú àwọn ẹni tó tẹ̀rì pẹ̀lú ọkọ̀ àbí ẹ̀kọ́ ni àwọn àṣọ̀kì ńgbà tẹ́yìn bá jẹ́ ọ̀kan nínú ẹni tí ó jogún ẹni tó tẹ̀rì mọ́kọ̀ tẹ́rù rẹ̀ náà tẹ̀rì mọ́kọ̀ ẹ bàbá ọlọ́kọ̀ náà sóònù lẹ́ni tí ó jogun tiẹ̀ tí ó dáhùn fún tó àwọn eléyìí náà ni ọjọ́ máa dáhùn fúnra wọn so àwọn gẹ́gẹ́ bíi tó bá jẹ́ pé òkú wọn bá fi dúkìá lẹ̀ wọ́n já nfààní ẹ̀ bẹ́ẹ̀ náà tó bá fi wàhálà lẹ̀ àwọn ni wọ́n dàn fún torí alugolmu belgorm náà ní sẹ̀rí àsọ ẹnikẹ́ni tí ó bá lá omi ọbẹ̀ rẹ̀ òun náà ni ó fá wàhálà rẹ̀ tó bá já sí dáadáa òun ni ó tó bá já sí wàhálà náà òun ni ó fún ilé ìjẹun sí i. pé wọ́n fẹ́ ṣe wọ́n ní kásá wọ́n fẹ́ gbé ẹsẹ̀ méjèèjì. àwọn believe gbogbo orú yẹn àwọn believe gbogbo torí pé ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan wọ̀nyẹn fabrication ló máa ń pọ̀ mbẹ́ sàmá ìwọ ni wọ́n mọ̀ wá lọ ní kì í sàwọn alábàáwọ̀ kéde torí tí wọ́n bá kéde ní ìjọba àjòdòdò ọmọ kó làwọn èèyàn máa bàjẹ́ èèyàn máa tó tó náà wà nítòsí àbí ta ló mú wa. ẹtọ kí á lọ àkà wá lọ kà wá ẹ gbọ́dọ̀ lóru àtẹgùn yìí báyìí torí pé ńgbà tó bá padà já sí rọ wọn mọ sọ nǹkan mí kà ní ẹ tó bá dá lójú tó bá dá lójú pé bẹ́ẹ̀ ṣe wí nù kọ́ wa sọ. Ìgbóhùn ìgbóhùn ó máa ń kọjá lọ kọjá lọ wá bọ́dá mẹ́ta mẹ́lẹ̀ tó sáà sọ sábà tó pọ̀ fún àsìlá nípa sí wọn yóò jọ wà wọ̀ láti ní àbúrò fún ọgbẹ́ ìlànà ìwọ́n ọ̀gbẹ́ fún mi. ẹlẹ́ẹ̀kejì wọn ní pé kábẹ́ ti bá wù ọ̀la ó wà bẹ̀rẹ̀ ti sùn láà nígbà tó ọmọ rẹ̀ wá jẹ́ ìlú ó wà tó bá fún sáńgbà láti lẹ́yìn tí ẹ ti sàlùwàlá ó máa ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kan bẹ́ẹ̀ <laughs> àwọn ọmọ o so uh, because Nigeria alhamdulilayi àwọn èèyàn lajú púpọ̀ bẹ́ẹ̀ sá àmọ́ <laughs> ayé àgbẹ̀ sọ̀ra àmọ́ asọ̀ra pé pé ṣẹlẹ̀ nàìjíríà so. ọwọ́ asálù alátàn ọwọ́ alọ tọ̀ra kan mọ́lẹ̀ lọ́ba dìgbẹ́ bóòlù ó ti ṣe ọ̀fọ̀ ìgbẹ́nu lọ́ba ti fọ́nu dáadáa àlùwàlá rẹ̀ kò sí ní tó ṣe eléyìí jẹba ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí ẹ̀ bá ti sàlùwàlá tán tẹ́ ẹ̀ máa gbọ́ rẹ̀ lọ́wọ́ ọmọ wa yàgbẹ́ sí yàn la àbọ̀ yàgbẹ́ yàgbẹ́ ó yàgbẹ́ tiẹ̀ yẹn wá tábà sálù alábàjẹ́ kọ́ bàjẹ́ o ìdí ọmọ kékeré tí tábà fún fífọ ọkàn di rẹ̀ kọ́ balùwà lájẹ́ rahmatan min Allah ilé ìjẹ́kẹ̀ látọ̀dọ̀ lọ dáwọ́ àjẹbẹ àwọn obìnrin ọba gbà fọlọ abẹ́ bàbẹ́ ẹ̀mí ló lọ́mọ yàgbẹ́ lójúmọ́ torí ẹ̀ ló ti jẹ́ káwọn obìnrin wọ́n dìsáàbù àánú ẹ̀ wàláì ọmọ yàgbẹ́ ó tún yàgbẹ́ tìdùnnú tìdùnnú làwọn tún fi máa fọ ọmọ kàrà kàtọ̀ sí wàrà wàgbọ́ mẹ́ kìí sọ ọmọ tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mbẹ́. wọ́n ní wọ́n ń wá ràn lọ́wọ́ fẹ́ nìkan pé bóyá kánsà ń dà láàmú pé táwọn yóò bá ràn lọ́wọ́ alákùlà hàn yóò gbé gbogbo àwọn tí wọ́n máa ń wá ràn lọ́wọ́ báyẹn kẹ́ máa ṣèwádìí kó dájú ná kẹ́ máa ṣèwádìí kó dájú ná àfẹ̀sùn kan wọn ò pé wọ́n ń parọ́ o ṣùgbọ́n ní nàìjíríà ń bì oríṣiríṣi fabrication ló wà wàláì wọ́n sì ń dínà ìrànlọ́wọ́ fẹ́ni tí ń bùkátà látàrí oríṣiríṣi rán ẹni tí nǹkan kò ṣe yóò sì máa pé nǹkan ṣe òun èlò làwọn èèyàn fẹ́ dájọ́ fún ọ èlò làwọn èèyàn fẹ́ dájọ́ fún ọ tó bá gbé lórí irọ́ náà tẹ́ ẹ bá wádìí tó bá dá yín lójú ẹ wá ràn lọ́wọ́ fún ọmọ náà mọ́kótó òdìgbò dá yín lójú ẹ sọ́ra fún pé wọ́n kàn gbọ́rọ̀ wá fún yín ẹ̀ka ti gbára ta lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń padà ṣẹlẹ̀ pé rọ ni èèyàn náà tún àmọ́ kábàámọ̀ kó ló ń ṣe sábàbí láti ràn lọ́wọ́ irú eléyìí tẹ́ bá gbà wọn lọ́wọ́ fún ẹ kú lọ bá wọn lọ́sibítù náà ẹ kú wò lọ bá wọn lọ́sibítù. alhamdulilah ìlú tó bá wà mọ́tò sáńdé bẹ̀ ẹ kú lọ bá wọn lọ́sibítù. sòyó tó bọ̀ ṣèrànlọ́wọ́ fún pé káwọn ẹrú ọlọ́run tún ràn lọ́jù bẹ́ẹ̀ lọ. torí ẹni tó fẹ́ gbà ràn lọ́wọ́ ó fi dáhùn yẹn lójú pé òun kú lọ bá wọn ṣáké òun sì fi rí i dájú pé ní ti ń ṣẹlẹ̀ nù tá a bá ti parí sọláàtì kí kálukú ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú tí wọ́n bá fi lè ràn wọ́n lọ́wọ́ wọ́n ní wọ́n fẹ́ gé ẹsẹ̀ méjèèjì àmọ́ ń bùkátà ràn lọ ẹni tí ó wá ṣe agbátẹrù bí wọ́n ti ṣe mú pépà wá bí yẹn yóò wá kó oyún lọ sí saki ọlọ́ràn lọ yóò fi rí pé bí nǹkan ẹ̀ ṣe rí náà ẹ̀ rí pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá padà dé tó bá sọ ọ́ yọjọ pé ọmọ àlè tó ṣẹ̀ṣẹ̀ rí kó lọ àwọn èèyàn tún ṣèrànlọ́wọ́ tó jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú bẹ́ẹ̀ láti máa dínà àwọn tí máa fẹ́ parọ́ láti lo àánú tí ń bẹ fáwọn mùsùlùmí fi gbowó lọ́dọ̀ arábìnrin kan wà saki yìí náà lọ náà ló ti wá ó sì wá bú sẹ́kún ó ní ọkọ òun ó ti kú ó sì ikú ti fẹ́ẹ̀ dé lọ́ba ní káwọn kó wálé àwọn kó wálé ọ̀pẹ́ kò jìnnà lọ́kọ́ bá kú nígbà tó kọ́ kú àwọn fámìlì ọkọ kọrin yóò gbogbo wọn nígbà tí òun parí opó wọ́n bá sọ fún mi pé àbúrò ọkọ rẹ̀ kanu kọ́ fẹ́ yóò sọ lóko kiri yóò sì ni tó bá ní òun ò lè ṣe é tọ́ òun sáwọn àánú ìyàwó àánú wàhálà àwọn sọ́ọ̀tì kan kú thirty thousand wá fún un

pákí lọ padà sí òun náà sì lọ wọn padà bẹ sáni burúburú kí wọn lé òun àwọn ilé yín náà lọ padà sí owó ọkọ èlò ó ní ó tó dákun torí ìlú yín máa lọ torí pé gbogbo ti ẹsọ yóò tọ ọsàgòwò àti irọ́ni irọ́ni lọ́nà àwọn sírò rẹ̀ wọ́n ibi tó wà ń ní àyíká ẹ̀ẹ́dógún tó ti lọ dúpọ̀ wọn. bí èsì gbé kalẹ̀ náà nu anú sí àwọn èèyàn di sí ń bẹ́ẹ̀ lù yìí di sí ń bẹ́ẹ̀ lù yìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́ọ̀ni ẹ̀pá ẹ̀ ọlọ́run ẹjọ́ kan náà àwọn olùsòdodo torí òdodo tí ọba ti yàn ní lọ́síwájú yóò lè jẹ́ kéèyàn ní lọ́síwájú tó bá sòdodo àwọn mùsùlùmí àánú ń bẹ àmọ́gbà tí rọ́bà ti pọ̀ tààlà àmọ̀tí ń sòtọ́ ma èdínú tó fi jẹ́ pé àwọn èèyàn lásán wọ́n sì bá ti gbogbo èèyàn tó tó tó ní láàrin wọn bàjẹ́ torí ẹ̀ ìbọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n wà ọlọ́mbẹ́lẹ̀ lè máa mú kí ló dé kí ló ń fẹ́ lọ́dọ̀ lè máa mú ẹjẹ ọmọ fẹ́ tọrọ àná lọ́wọ́ ni gbogbo ẹni tó rí bí wọ́n wá sí náà ni kò sáyè pàǹsẹ̀ bára bì pàǹsẹ̀ sálára bá ó sì túlẹ̀ ìyẹn ni pé òun á pawó ni ẹ̀yọ́ da kí gbogbo mọ́ṣáláṣí náà kó fòfin lélẹ̀ bá wọn à ń ṣàgbé kò sí mọ́ṣáláṣí tí ìyẹn ń ṣe olódodo sọ fún ìmáàmù ìmáàmù mọ bí ó ṣe wádìí tí wọ́n bá ní nírànlọ́wọ́ wọ́n sì fún ọ tó bá lọ ń lọ ọ̀lú kan ni ẹ mú lọ gáràjì ẹ fi lé ọkọ̀ ẹ sì fún bàbá ọlọ́kọ̀ lówó oúnjẹ tí wọ́n máa ti jẹun títí tí wọ́n yìí dán gbogbo ìgbà tó bá débi tẹ́ ti jẹun ẹ̀rá jẹ yìí báyìí so tó bá jẹ́ òdodo ni tí ọba lọ mọ́ ẹ bá ń fowó mi sọ́dọ̀ lágbájá á máa dín wàhálà kù torí gbogbo orú rẹ̀ ló ń ṣẹlẹ̀ láwùjọ wa kọ́nà bá wa tún ṣe. ọlọ́mọ ọdún márùn-ún àbọ̀ ọmọ ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ sí yàtọ̀ ta ni rí abẹ́ ọmọ ọdún márùn-ún tí gbogbo orí rẹ̀ ọ̀ àmọ́ spáàkì pé kí ni sí ọ́ tí ìbá ṣèṣin táwọn ọ̀daràn páyé bẹ́ẹ̀ wọ́n gbọ́ pé àwọn ẹni òfò wọ́n gbọ́ ọmọ ọdún mẹ́ta wọ́n lọ fi tipa báàlù wọ́n gbọ́ ọdún márùn wọ́n lọ fi tipa báàlù gbogbo pa àwọn owó fò tí mo wọ́n sórí ibú inú bí gbogbo eléyìí bẹ́ẹ̀ ni àwọn babaláwo àwọn babaláwo tó kó àwùjọ àlàáfíà yìí sábà jọba àṣìbáwọn àwọn ni wọ́n lọ sí àwọn náà wọ́n ni wọ́n lọ sí àfi tẹ́ bá tó parú nǹkan rẹ̀ làlàáfíà ó tó jọba kí ni jẹ́ babaláwo irọ́ lásán àwọn ọba yìí jẹ́

ìpá àwọn gómìnà wà ní ẹgbẹ́ jẹ́ mùsùlùmí lọ ẹgbẹ́ ní káì wọ́n kò ká tá a máa jẹ ọmọ ìgbẹ́ sí tàbá kọ̀ọ̀ sí àṣẹ lọ́wọ́ tàbí ìdí àti tí yóò fara tọ̀. ọ̀pọ̀ tòkété tó tún fi kùn ṣe ẹ ní òkété tẹ̀ ń sìn <laughs> nítorí kó sọ pé ẹlẹ́ran kò tẹ̀ ń sìn ń rásá rẹ̀ tó tu wá àti ẹ̀sùn kété tẹ́ ẹ pa ni ọwọ́lé lẹ́wọ́ apá ẹ lọ sọnù bẹ́ẹ̀ náà ló kú ń ẹran ẹ wọ́n lọ mú káfíìrì kátó wá pé mùsùlùmí tí ọba ti tọ́lọ́ bá ti ṣe léwọ̀ fún wa láti jẹ àwọn gbọ́dọ̀ sánà tẹ́lómi ò fi wá tí ó fi bọ́ sẹ́lómi lọ́wọ́ láti lọ jẹ gbàdá ti mọ̀ yí pé òun ọ̀mọ̀fin kankan dípò wípé yóò lè sọ̀rọ̀ àfún lè jẹ́ bó ṣe jẹ́. ṣe ọdẹ tó wá fi dúkìá kan sọ ìgbà tílẹ̀ máa máa bá pé wọ́n ti dì máa ìlú قبل أسماشي ينسي كلمة معكوف قبل أسماشي قبل أسماشي كنت ti máa ṣe tó wá ní ní wá ní pé tó ń ṣe máa sí lè ní oṣù tó láti fi ní oṣù wúlò òun ò ní fún ní owó ní máa tó máa gbà ní tí a lè ṣe. òun ní fún ní owó wò. wọ́n jọ dínà dúrà pé máa ṣe yẹn ní port wá ní starting point náà ló ṣe máa ṣe yẹn tó ìgbà tó wá yá ó rí pé kì í ṣe starting point yẹn ló ṣe máa ṣe yẹn bí ẹnu kíkì. ló ṣiṣẹ́. ló ṣiṣẹ́ tó wọ́n á ní tó máa gbà ní ìgbọ́ tó yẹ experience wúlò láti fi máa ṣé àsanwó rẹ fún. alhamdulilayi nígbà tí ẹni tí ọbẹ̀ báyẹn ṣiṣẹ́ tó rò pé nǹkan kan ló ṣe ń tí èèyàn fẹ́ kọ́ báyẹn tún ṣe tó padà hàn pé nǹkan míì ní ṣe ó sì ní experience kan ló ń lò tó ń fi máa ti ṣe torí rẹ̀ yé báyìí lẹ́yìn ọ̀sán kò sí tó burú mẹ́ta torí tó rò kọ́ lọ bá ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀. sọ́sibú ẹ sọ pé ẹ fi nǹkan sọ́dẹ gbàtílẹ̀ mẹ́ẹ̀ bá pé wọ́n ti dín nǹkan yẹn lọ ẹ sì bá ọdẹ pé wọ́n so mọ́lẹ̀ bóyá lẹ́ẹ̀tì wá sí i àwọn kan ní kí ọdẹ kì í ṣe ṣe ọwọ́ lòun ṣe pé ń bá yín ṣe kankan dábàá pé àpá aránṣọ wọn á jẹ́ aṣọ lọ òun sọlé ni so ọdẹ tí sì ń sọlé ọlọ́run bá ní sọ gbogbo wa so tó bá ṣẹlẹ̀ wáwọn olè wọ́n wá wọ́n dè mọ́lẹ̀ wọn jí ọjà kó lọ wọn jí ẹrù lọ la ọ̀rọ̀ pé ọ̀sán ó padà ọ̀sẹ̀lẹ̀ àfi ẹ bá mà dájú pò ń lọ ran wọn wá jalè wọn ló sì ran wọn kún oṣù sórí àtìgbà tílẹ̀ bá àwọn èèyàn ò àmọ́ tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ lódodo àwọn tó bá di ẹrù kó ló so mọ́lẹ̀ kì í ṣe pọ́n lọ́dọ̀ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú wọn

ta ah. ẹsẹ̀ nípa bá mi sọ̀rọ̀ ní àjò. sókè gbogbo ayọ́ wa gbọ́ ń tẹ́ ẹsẹ̀ ni. sókè gbogbo ayọ́ gbọ́ ń tẹ́ ẹsẹ̀ ni. abẹ́bọ̀ ah, bóyá a pẹ̀lú ọ̀rọ̀ pé a ọ̀rọ̀ yẹn kalẹ̀ àti pé a jẹ̀bi. ṣe bó sọ pé tòmátò sí ni kí wọ́n á lóun ó ṣe ń tiẹ̀. àwọn gbọdọ ṣe nǹkan kan tọ́bọ̀ ń lọ pa ẹ́ lẹ́rìn àyàfi tó bá ti pé ẹ̀ gbọ́dọ̀ sọ ẹran yín lẹ́mọ̀ ẹ̀yin wá sọ ẹran lẹ̀ sọ ẹ̀ pé nǹkan ìjábọ̀ ọgbà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك